Euro 2020. Unofficial report claimed that Jurgen Klopp will replace Joachim Low, while Steven Gerrard will come to replace Klopp at Liverpool. But of course, Jurgen Klopp has confirmed that he has ruled himself out. Uh, he has ruled out the possibility of replacing Joachim Low as Germany manager this summer. Dortmund against Sevilla, 9 o'clock Nigerian time this evening. Juventus up against Porto this evening. If Juve wins this game, they will qualify to the next round. Over the UEFA Champions League. My time is up on the program. Thank you very much for giving me the last 15 minutes of time. Until next time, Kenny Ogumiloro will be here tomorrow for a fresh edition of Express Sports. Until then, enjoy the rest of your day. But don't forget, no matter the packaging, pap can never turn to an ice cream. No matter how you try to form, you will always remain your true color. My name is Bola Ho Olalere. I'm out of here. Fresh 105.9 FM, your feel good radio. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing star 346 hash and then go to www.airtel.com.ng forward slash NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. ọmọ àbúrò mọ́mì ọkùnrin tó fẹ́ràn oúnjẹ yẹn àtọmọ àbúrò ẹ obìnrin èyí tó máa ń yọ ọbọ oúnjẹ yẹn. rárá o kò bá mi lára mu. àtàwọn bọ́dà wa tó ń ṣe mọ́ ti fẹ́ wọn ò tijú. àtọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó mu coca-cola désàlẹ̀ pátápátá. bíbá oríṣiríṣi èèyàn pàdé níbi ayẹyẹ jẹ́ àpẹẹrẹ wípé ayé wa yìí kún fún onírúurú táwọn kan sọ wípé ó mú àyẹ́dùn láìsí wọn èèyàn ò lè gbádùn oúnjẹ dójú àmì coca-cola àti oúnjẹ lápapọ̀ ó dùn yàtọ̀. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, <laughs> and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Oh. <laughs> <laughs> Airtel the Smartphone Network. Fresh 105.9 FM, your feel good radio. Ibadan kini so Fresh FM ni la lawa. ẹ jẹ́ eré lójú pa lọ́rùn. Shetiu Sani Fanje. ó ní mo ti bá wọn ṣe é sí ọ̀la nílẹ̀. ó lè nílẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ one oh five point nine FM àwọn kọ́ mo lọ́ta sọ́sẹ̀ máa ń wúrọ̀ àwọn kọ́ ìròyìn àsìkò lórí. Oh. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. let's talk about it let's talk about it with, with yinka ayefele and eob. all right we need to slow down a bit. ọlọ́run má jẹ́ kẹ́nu ṣe ọ́ léṣe táyì red táyì red kíyàn mú black black fún àjọ̀dún orin kíyàn mú pẹ̀lú black black mm. fún àjọ̀dún orin a fi táyì red sí táyì red tàbí kí kàn wọ kàn wọ shirt kó jẹ́ red kí ṣòkòtò wọn jẹ́ yellow wọ́n fi mọ́ńkì red lé lórí. ó ti lọ àjọ̀dún jìnnà. ó pọ̀. Oh dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. ìrọ̀lẹ́ yìí ni mò ń sọ̀rọ̀ nípa bàbá mi mo ní ah kan ní bàbá èèyàn street bá mi number one. pé ọmọ ìgboro ni wọn. ooo wọn jájú ọmọ ìgboro lọ. ayé ìgbà yẹn ni mọ́ṣú mọ́tò ò gbọ́dọ̀ kúrò nínú ilé ọ gbọ́dọ̀ lọ bí kankan ọ̀rẹ́ wa kan wá kó dádúgbò wa wá invite mi sí pàtí alẹ́ ó kù bí màá ṣe sọ fún dádì wa o ò lè fèsì wọn kó o sọ àmọ́ èèyàn lè dọ́gbọ́n fún wọn ní notice pé èèyàn fẹ́ jáde bàbá tí wàá fẹ́ gbàdúrà alẹ́ ká tó sùn wàá wá gbà má dùrà o ò mọrú ẹ̀. Hmm. ẹ aṣẹ́gun gbàdúrà fún wa ọlọ́run ayérayé adúpọ̀ lọ́wọ́ yín tẹ́tí mú wa lọ tẹ́tí mú wa bọ̀ látàárọ̀ olúwa àwọn ọmọ yín fẹ́ lọ sùn àwa kan ń jáde mọ̀ sí wa lọ. àwọn tó sùn má jẹ́ kó sùn lékú lọ́wọ́ àwa tá à ń jáde má jẹ́ ká jáde má jẹ́ ká jáde lé àrùn lọ́wọ́ ṣọ́ lọ kó o ṣọ́ bọ̀ fìṣọ́ rẹ ṣọ́ àwọn tó sùn nínú ilé Jésù Kristi olúwa wa bá mi ní njó rí ọ̀fẹ́ Jésù Kristi olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdákọ́ta àwọn mọ́ lọ́ba bí ọ̀dà kó jáde kúrò nínú ilé. omi o. Baby, say something, something. Make we do something, something. Yeah. Baby, more like it, baby. Oh, Cause my bank alerts, na bagam. My checking on the bounce. My mansion on the bottom. Baby, take a look around. My bank alerts, na bagam. My checking on the bounce. My mansion on the bottom. Baby, take a look around. Say you want to celebrate. Uh, uh, we are turn up the place and activate. esta línea. mo ti mọ. Ah, ah, portable wọ́n padà wọ́n ti wá rí yọ. wọ́n ti padà wá gẹ̀ẹ́tì epo. lẹ́ńtì ò rí pòmù rárá <laughs> ó ti fẹ́ẹ̀lì rí títí sàbínú sàsórùn. ninety nine over hundred. <laughs> wọ́n ní wọ́n láwọn ò ní fọwọ́ kàn ìyá ọ̀tún sadé ó sì sàsórùn. <laughs> bí èlùbọ́ ṣe ń bá. conscience is yours kí ló fàyà jẹ́bú ìgboro ìgboro wọ́n bí mi lè ìgboro ìgboro. wọ́n ní wọ́n yà ní. adẹ́tẹ̀ ní fẹ́ jẹrẹ sí òyìnbó yìí sunkún gẹ̀ẹ́sì. wọ́n fẹ́ mọ di àbájọ mi bàbá lókè bàbá alájọ mi. foolish people foolish question ìbò ló ti rówó ta ló lówó. ẹ wá lọ́sẹ̀ ní àbókò alápámá sì ṣe fòfò lò. ayé bí mi lèrè mọ́ o. foolish people náà ayé bí mi lèrè mọ́ o. ikú tó payà jẹ̀bú kí ló payà jẹ̀bú ìgboro. òṣè ẹ jẹ́ kó yé wọn pẹ̀lú òṣè rẹ́gúlà ń ṣe bí vip ọlọ́dẹ ń ṣe bí cid. ẹ̀dúró níbẹ̀ kí ilẹ̀ di kúkú nínú ìlòdì. àgò mi tó dàbí mẹ́yìn agbára ló lọ mú wa àgọ́ ibà tàbí mẹ́yìn tí ibà ló máa pa. santaribo ribo santaribo ribo santari kari ìbàdàn. kí ló fàyà jẹ́bú ìgboro ìgboro wọ́n bí mi lè ìgboro ìgboro. go tell them to play that thing, go play the thing on the A-list. Me not play. They tell me I look like Beyonce when I'm on the márùn máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣàtìlẹ́yìn fẹ́tò yìí. ètò tá a gbélẹ̀ lọ́sẹ̀ tó kọjá ó lágbára díẹ̀ àmọ́ àmọ́ kó lágbára ọ̀ǹtí tá a gbé dé Adó Èkìtì. Mm orúkọ lọ́wọ́ àwọn tó pè wá ní kọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ nípa ti àkúdàáyà tá a sọ lọ́sẹ̀ tó kọjá. ọ̀rọ̀ pọ̀ mẹ́ o kódà ẹnìkan ṣe kìlọ̀kìlọ̀ fún mi pé kí n jẹ́ ká já mi lórí ẹ̀ hmm. pé lára àwọn àṣírí ayé ni bí ìgbà téèyàn fẹ́ máa tú wò ni tú àwọn àṣírí kan wò ni ìgbà tá a dékìtì àwọn tó tẹ̀lé wa lọ sékìtì tó máa ń gbọ́ program wa lẹ́kìtì tá à ń ṣe lọ́jọ́ Wednesday. Ah. fíìmù ṣẹlẹ̀ bẹ́ẹ̀. fíìmù ṣẹlẹ̀ lẹ́kìtì. ọ̀nà èmi kò fọ́ ní àmà ìyá ooo mo fọ́ pẹ̀tẹ́pẹ̀tẹ́. àmọ́ síbẹ̀ náà ọlọ́run lọ́lọ́run ó máa jẹ́. kò sígbà tí n bá gorí ẹ̀rọ agbagbe àdìsá máa ń láǹfààní àti sọ̀rọ̀ sí máikrófóònù a máa ń ṣe mí bí ọpẹ́ bí ọpẹ́ tí n bá láǹfààní àti sọ̀rọ̀ sórí ẹ̀rọ agbagbe àdìsá a máa ń ṣe mí bí kí n yin ọlọ́run kí sàmọ́ yin ọlọ́run oníkálukú kú ló mọ ohun tó bá wá sáyé àdìsá tí mo bá wá sáyé nìyí kì í ṣàmọ̀ yín o kú ọbísà àdáláṣọ àrí ìró àlàníọ́ ẹ̀gànràn tẹ̀tẹ̀ pátápátá ọ̀làníọ́ porogodo ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ibi wọ̀ lólókùú àjọbọ òṣìlẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lè lọ kọ́kọ́rọ́ mọ́ ọ lọ́wọ́ òótún tilẹ̀kùn ọjọ́ òní pẹ̀lú rọrùn kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ rẹ̀ ohun tó fi ń jọ́lọ̀ òun kò lè yẹ nìkankan. ọlọ́ba tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni á dúró ti ni nígbà lẹ́ẹ̀ bá rọ́ á sì fẹ̀yìn pààyàn nígbà tílẹ̀ bá ń pò àìkú ni ọ́ ò lè kú láéláé àìsá ni ọ́ ò sá ò tí ò dìbàjẹ́ ò dìpẹ̀tà ò yìnrìn ò sì pẹ̀yìnkìn ó lágbára ayé tó lágbára ọ̀run àṣẹ yóò wù ní ajípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe a lè ṣe lè wí awímọ̀ yẹn ò ní ọ́ asọ̀rọ̀ má yẹ asọ̀rọ̀ má tàsé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ agbénisókè téńté fini han ayé mọ́ fini hàn láhàn pa ọba tó bá gbà mú ó relevant ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ó ayérayé ni ọ́ tó ju gbogbo ayé lọ ayérayé tó ń gbáyé mi láì mú mi sí ọ̀bánirin kí àwòtán báni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó báni lórí ẹkún tó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ìyẹjú àwọn tó wà lórí ẹkún lọ́wọ́ ó bẹ̀ ọ́ nì wọlá apẹ́yọ kan ni ọ́ pò sí pé méjì wọ́n lọ fi tẹsítímọ́nì rọ́pò rẹ̀ káwọn tí wọ́n ń jàrán kan rere yìí náà rohun rere tọ́ka sí láyé káwọn tó ń jàrán kankan lánàá rí nǹkan lágbèsè láyé èdìdí ìdáyé aláàfin àjọbọ olókùú àjọbọ ọba àmìọlá ọba àmìọlá gbénu ọláńláṣọlá gbénu ọ̀run ṣògo lọ́ba kan ìwọ nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń gbẹ̀rù mi ẹ̀rù ni ọ́ tó ń salágbára ayé dojo kótákótá lajẹ ayé ńlá mi ó kú òkú nìbọn tìwọ olódùmarè ń ró tó bá lóde òde tó bá lóde òde ọba èèmọ̀ èèmọ̀ ní ọ aṣọ tú wọn ká bí wọ́n gbé ń dáná ọ̀rọ̀ dà wọ́n lédòrú bí wọ́n ti ń kó náà tẹ̀ ọba olóko ẹgbàágbèje wọ́n ló ń gbé láàrin àwọn kérúbù ojókòó lórí òbírí ayé gbogbo ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú ọ nítorí olóòṣè òfin hàn yẹn ọba àwọn èèyàn báńgẹ́lì àpọ́stélì ọkàn wa aríran jùlọ lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé pátá ìwọ gangan ni wàásù ìwọ ni wáàsí ìwọ gangan lewé ìwọ gangan legbo ìwọ gangan lo lóògùn àpé aná ò jẹ́ tó bá jẹ́ tán ó jẹ́jẹ́ wí àtìgbò lọ ọ̀bánirin kí àwòtán àbáni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó ń jẹ́ èmi ni kò sẹ́ni tó tún lè sọ bẹ́ẹ̀ èmi ni mo ṣe bẹ̀rù àkọ́kọ́ nu náà léru ọba tó dáhùn lórí òkè kámẹ́lì bí báàlì ṣe tó wọn ò fara rí lọ lé gbogbo wọn ni wọ́n ṣègbé sínú odò kíṣónì ta ló ń jẹ́ èèyàn níwájú olódùmarè jigbínìkè àwùwọ̀ má ṣe é gbé. gbìngbìnìkè tún ni ọ́ ó fúyẹ́ gẹ́gẹ́ bí òwú ó sì tún wá lóòrìn ju gbogbo orin ayé lọ ohun tó fi ń jọlọ́run òye wòlíì bẹ́ẹ̀ ni òye àfa marking scheme rẹ òye nìkan aríni amúni agbéni apani adeni atuni ẹni ayédè lókun bàbá ta ló lè tu àfiwọ́ba èrí tó ń ṣiṣẹ́ rírí ó tún mú rírí jáde kúrò náà rí kò sí bálàyé ṣe lè ní làákàyè tó kò lè ṣàlàyé ìwà láàyè ayérayé dúdú ni ó pè ọ́ ni àbí funfun àyínrín ni ọ́ ni àbí èbó tó fi ń jọ́ lọ́hùn ò lè yé èèyàn rárá kápọ́ yé èèyàn ni èèyàn bá ti babẹ̀ jẹ́ lọ́hùn ògo ni fọ́kọ rẹ̀ abájọ títóbi rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ agbára rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó kún fi rí ọ tó sátijọ́dá ni rí ọ tó padà sẹ́yìn hmm. tókè ńláńlá ń fò bí àgbò tókè kékèké ń fò bí ọ̀dà àgùntàn yìí lẹ̀ ń wárìrì níwájú ọlọ́run olódùmarè àṣekàn mọ́kù adọ́gbadẹ́lẹ̀ mọ́kù síbì ṣoṣo ọlọ́run ògo ni forúkọ rẹ̀. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ògbẹ́lógúnlógún èèyàn pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣe káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀ freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ọ̀nà ìrọ̀rùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy so wọ́n mọ̀ tówó sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀ máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládojúkọ Glow office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. ọlọ́run tó tóbi ọlọ́run bá. ẹ̀hẹ́ agbára ọlọ́run tún máa sàn kalẹ̀ nígbà tí gbogbo oníbòjì pẹ̀dá tá a bá jọ ń gbàdúrà papọ̀ níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé ní christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn alẹ́ tuesday nine march ọdún twenty twenty one yìí lómi ìtúkò látago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀jùmọ́ láfi máa gbàdúrà sọlọ́run àwọn ọlọ́run tí ìyanu máa bí ẹ̀rí ayọ̀ fún gbogbo ènìyàn lábẹ́ ìfàmìróróyìn àwọn pastor david ọlájídé ds àkóbọ̀ lólùgbàlejò lady evangelist sade taiwo máa kọrin ẹ̀mí tó daddy evangelist kẹ́mi riobo wòlíì àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì jp baba kenaland general evangelist cac worldwide lólùgbàlejò àgbà baba máa minister ẹ̀dẹ̀ tó máa rí wọn fún counseling ìgbàlà tòun ti dáǹdè yóò jẹ́ ti gbogbo nígbòjìpọ̀ ẹ̀dá tá a bá jọ gbàdúrà papọ̀ lálẹ́ tuesday nine oṣù kẹta march ọdún twenty twenty one yìí ní cac kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn lọ́gọ́tẹ̀mí àti ẹ̀bájọ gbàdúrà níbi ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà tóṣù yìí gbogbo àgbáyé ló máa jùmọ̀pọ̀ celebrate mi àti ẹ lórúkọ jésù. jésù àdùkẹ́dùkẹ́ káàárọ̀ ọ̀rẹ́ mi ṣé dáadáa ni ojú ẹ̀ máa kọ̀ rẹ lọ́wọ́ ṣé kò sí. wo gbogbo ẹ kàn dàbí nǹkan oje mo ń ronú bí mo ṣe máa lọ sọ́jà láti lọ ra nǹkan tí mo nílò ní ilé nìjàre ó sì ń dààmú ọkàn mi lọ́pọ̀lọpọ̀. Ah, ah, ṣoṣo ò tí ì gbọ̀n food locker ni ibì kan ṣoṣo tí o ti lè ra gbogbo tẹnu jẹ lóríṣiríṣi lọ́wọ́ tí ò ga jara lọ. ṣòtún fẹ́ gbọ́ food locker máa gbé gbogbo ẹ̀ wá báyìí níbikíbi tó bá wà ìwọ ṣáà ti lọ sórí www.foodlocker.com.ng tọ́ka sí ohun gbogbo tó bá fẹ́ láì fàkókò ṣòfò wọ́n á sì gbé wá báyìí o lè rí àwọn oúnjẹ bíi iṣu gàrí ẹran èdè ẹ̀fọ́ adìyẹ adìyẹ èso kódà wọ́n tún ta ògì pẹ̀lú àti àwọn ohun èlò oúnjẹ ilẹ̀ òkèèrè kàn sí wọn lórí www.foodlocker.com.ng kó ra gbogbo nǹkan onírọ̀rùn o lè kàn sí ilé ìtajà wọn ní foodlocker building dùgbẹ́ lẹ́yẹlé road magazine road jericho nìbàdàn kódà o lè lọ sórí google play store láti gba app wọ sórí ẹ̀rọ alágbèéká. ẹ ìròyìn ayọ̀ gbà lè yí o ó ọ̀rẹ́ mi okú àgbálẹ̀ mi www.foodlocker.com.ng ní ìdásí ìbéèrè mi. fún àlàyé síwájú sí ẹ pé foodlocker sórí zero nine zero three one seven eight seven zero three seven food locker ra gbogbo oúnjẹ lójú kan ìrọ̀rùn ló bá dé. ó tún ti ṣẹlẹ̀ ní laplace easter mega promo ni gbogbo ènìyàn náà jẹ̀bọ̀ lásìkò ọdún àjíǹde níbàdàn àtàgbègbè ẹ̀ easter mega promo ni o láti fi ẹ̀mí ìmúrin àwọn ògbóǹbàrà lè tajà laplace ra fóònù nílé ìtajà laplace tàbí èyíkéyìí electronics nke lónú ilé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ gba tíkẹ́ẹ̀tì oríire láti kópa nínú ìyíkòtò tí ó wáyé ní ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún twenty twenty one níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti jẹ àwọn ẹ̀bùn bíi fíríjì fírísà washing machine tẹlifíṣàn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìlónú ilé míì mo mọ̀ pé fẹ́ mọ ibi títí ìṣẹ̀lẹ̀ la plaza ni o ní nọ́mbà nine and eleven queen elizabeth road ládojúkọ group medical makola ìbàdàn àti ní subsidy forty two kókó mọ̀ dùgbẹ̀ nìbàdàn òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nílé ìtajà la plaza tiẹ̀ yàtọ̀ jọ ọgbọ̀njọ́ oṣù kẹrin ni yòókù torí rẹ̀ ó wáyé o ìdájú kọ gba tíkẹ́ẹ̀tì rẹ kó tó dìgbà náà àjọ tí ń ṣàbójútó tẹ́tẹ́ oríire lórílẹ̀‐èdè nàìjíríà national lottery commission fọwọ́ sí ó sì fòǹtẹ̀lú fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé oh eight one three two three seven five six six six oh eight one three two three seven five six six six ọ̀dọ́ àjíǹde ti dùn laplace lóníkó dolóríire. Now, let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Ah, fipá kan wà tí mo fẹ́ fi Yinka pa o kò wá sí nílé. Oh. kò dẹ̀ sí wàhálà lọ́sẹ̀ tó ń bọ̀ yóò bá wa láyọ̀ àtàlàáfíà. ẹwà èdè kan rán mi létí wọ́n jẹ́ ń gbàgbé o. ẹjẹ́ á pín ẹ̀bùn pàápàá kí ló ń pọ́ lẹ́rìn. <laughs> àjọ lérí síra wa nìyó lòun rẹ̀ rú mi lèmi náà rẹ̀ rú ẹ̀ kò sí wàhálà. Hmm, yín kùsẹ̀ wọ́n gbádùn mi tó sọ olóò burú ni. ẹ ní kí n mọ̀ sọ kí ló dé ọjọ́ bíi sítórì tí ẹ̀yin lè ní sítórì ni. yá máa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wa máa dúpẹ́ lọ́wọ́ àwọn ilé iṣẹ́ tí wọ́n ń fún wa lẹ́bùn ọlọ́kanòjọ̀kan àwọn kan fẹ́ darapọ̀ pẹ̀lú wa láìpẹ́ yìí náà tó ń bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àwọn tó bá ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ philosophy program yìí fẹ́ yàtọ̀ díẹ̀ ẹnìkan bá mi sọ̀rọ̀ lọ́jọ́ Saturday ó ló pẹ́ kóun tó understand the program yìí mo mọ̀ wò pé bó lèèyàn ṣe gbé ìṣòro wá táwa fọwọ́ jẹ̀bútẹ́ mú ìṣòro yẹn wọ́n á ní táwa náà bá bẹ̀rẹ̀ sí ní sunkún pẹ̀lú ẹnìyẹn ńgbà tó bá dé ọ̀rọ̀ yẹn á máa heavy lọ́kàn tọ̀hún ó ṣeé ṣe kó fa depression fún tó bá délé àmọ́ tá a bá ti fọwọ́ kékeré mú un òun náà mọ̀ ẹ má sì jẹ́ kí n tàn yín ọ̀pọ̀lọpọ̀ gbà táwa gan bá ń ṣẹ̀fẹ̀ pàápàá jùlọ tèmi àti láyínká bá ń ṣẹ̀fẹ̀ tá a bá ń dọ̀wẹ́kẹ̀ ló jẹ́ pé oníkálukú wa ní amọ̀ tí àwa náà ń là kọjá oníkálukú faṣọ ni àdúrà tá à ń gbà wọ́n ń gbà fúnra mi mo tún gbà fẹ́yìn náà tẹ́ láǹfààní àti gbọ́ mi ni pé. Oh ti mọ̀. ìdánwò tí ó borí ayé wa kọ́lọ́njọ́ má fi kàn wá ní kálukú ló ní làkọjá tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó wọṣọ tí ó gùn régé tójú rẹ̀ ọkọ̀ mọ̀nàmọ̀nà powder ń ṣiṣẹ́ fáwọn obìnrin mọ̀ntó ńlá kọjá ṣe mọ́ hmm. pákéjì ló ní kálukú rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bí èèyàn ṣe ń la nǹkan kọjá la ṣe ń wọṣọ ni ẹlòmíràn ní yàtọ̀ sí mọ̀dù ọ̀pọ̀lọpọ̀ tó bá rìn títí ò ní yàtọ̀ sálángànà hmm. mọ́kílẹ̀ èèyàn fẹ́ bọ́ lọ́wọ́n ọba fà ilé ayé eléyà ti wá ná a sì mọ̀ pé láṣẹ olódùmarè gbogbo ń tá a wálé ayé wá ṣe làá ṣe láyọ̀ àtàlàáfíà ó lè nira o lápá abìkan ṣùgbọ́n ń bọ̀ wá hmm, ìgbàgbọ́ tèmi nìyẹn o. mojí làárọ̀ yìí wọn ọ̀bá tẹ́ńkọ̀bọ̀ jí òní kéèyàn lọ sùn pẹ̀lẹ́bí hmm, ọlọ́run mọ bí ó ṣe gbàbúdúrà tàwọn tiẹ̀ kọ́lọ́mbà àbí àbùkátà wa. MPG Farms adúpẹ́ lọ́wọ́ yín o ọ̀rọ̀ ẹni tá a fẹ́ sọ lénìí mò ń wá pẹ̀lú nǹkan tí wọ́n sọ fún mi mò ń wá bí mo ṣe fẹ́ ṣe táwọn èèyàn ò ní mọ̀ wọ́n. ó ń ṣàwọn náà kámikàmìkámi wọ́n kọ́kọ́ ní kí n má sọ ọ́ àárọ̀ yìí nígbà tí mo dọ́fíìsì wọ́n tún pè mí pé àbí ká tún sọ ọ́. aago mẹ́rin kọjá àṣẹ́jú mẹ́wàá wọ́n pè mí wọ́n ní bóyá ká gbàgbé ẹ̀. ìgbà tó di aago márùn-ún kù ṣẹ́jú kan dondo mo ti wọnú studio yìí bọ̀ wọ́n tún wá pè mí mo rush jáde lọ gbé kọ́ wọn ní bóyá kí n sọ àmọ́ kí n pẹ́ sọ. Hmm. oníkálukú àbí tiẹ̀ lára ẹni tó gọ̀jù láyé lẹni tó bá ń fìyàn ṣe ẹ̀sìn nígbà téèyàn bá jìn sínú ọ̀fìn ẹni tí ò lárò jinlẹ̀ lẹ́ni tó bá ń fi kú yọ ẹlòmíì wọ́n á ní lágbájá ti kú ẹlòmíì àmọ́ jójàjì níjàdó ń tọ́ padà wàá kàn wọ́n náà lọ́jọ́ kan wọ́n á ní lágbájá ń ṣàìsàn ẹlòmíì á bẹ̀rẹ̀ sí ní mọ̀ ọyọ̀ ń tí ó padà wàá ṣèwọ́ náà lọ́jọ́ kan. ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láyìíká ẹ̀dá kẹ́dà kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ni bẹ́ẹ̀ ni máa máa dùnyàn náà pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀rín àti ẹ̀fẹ̀ la máa ń fi gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àì kẹ́kọ̀ọ́ látara ẹ̀. ẹ ń bá jẹ́ wúńdíá tí ò tí ì lọlé ọkọ omidan ẹ bá a pè wọ́n kan wá nǹkan fi léde o toró kàn wọ́n gbọ̀ngbọ̀n ó tún ṣẹ̀wò mọ́ wọn lára bẹ́ẹ̀ ni àjọrò tìrọ̀lẹ́ yìí àjọrò. ṣùbìrìbìrì ẹ̀bọ̀ mi o. ó ṣù èmi náà lọ́wọ́ lápá àbìkan mi ò wá mọ́ bá a ṣe fẹ́ ṣe. ẹ̀yìn kan lọ́lọ́kọ̀ yìí wà mí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ wa ni wọ́n ní làákàyè jù wá lọ àtàrí ẹ̀ síta máa gbàlejò bíi bíi kan àbí méjì a bá taari ẹ̀ síta ẹ̀yin ó jọ ẹ bá wa jọ dáadáa ẹ jẹ́ ń gba ìpè náà òfin tó rọ̀ mọ́ ti gift tá a máa ń fi síta ni pé orúkọ méjì péré lè máa dá. Mm. Apex Fabrics a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan o ẹ ṣeun ribiribi fún wa o. mo mọ̀ pé láàrin ọ̀sẹ̀ yìí á wọn. Hmm. Unique Fabric wá lónìí àti Jigs Food àti MPG Farms ẹ̀bùn mẹ́ta tá a fẹ́ pín nìyẹn ń tó rọ̀ mọ́ lélẹ́yìí orúkọ méjì lẹ́ máa dá sà orúkọ méjì lẹ́ máa dá mà Ṣẹ́gun Bámidélé Bíọ́dún Ewéjókòó Suleiman, Ọbalolúwa Ìṣọ̀lá Ìṣọ̀lá Adéwẹ̀mí portable capable ẹ dẹ̀ sọ bí tẹ́ ti ń pè wá ló bá tán. hello sà. hello ẹ kúrò lẹ́sà. ìyá kọ́ mi jálàáfíà lẹ́wà. a dúpẹ́ sà ẹ rẹ sà. ẹ àtàárọ̀ ṣe ṣe díẹ̀ orúkọ yín àti ibi ẹ ti ń pè wá. olúwa tó sẹ ọmọlọlá láti abegunde, oríta challenge. abégúndé. bẹ́ẹ̀ni sà. ẹ wá gbé juice páálí juice fúdì. yes sà. kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjìjà yín ẹ lè wá lọ́la ẹ lè wá lẹ́ni o. mọ̀ọ́lá ló máa pè kẹ́ wá. hello. hello. hello sà. ẹ ra sà. ẹ ra sà ṣẹ́gun akọsílẹ̀ ló sọ̀rọ̀ láti olómi. ṣẹ́gun akọsílẹ̀ láti olómi. ẹ wá gba Ankara unique fabrics. ẹ lè wá lọ́la ẹ lè wá lọ́tùnla ẹ béèrè ẹwà èdè. yẹn ìrántí kan lára àwọn bàbá mi kan bí wọ́n dàgbà sí ọ̀gá akọsílẹ̀ náà yẹn ṣakọ kú láyé. hello ẹ pẹ̀lẹ́ sà. hello sà. ẹ pẹ̀lẹ́ sà. ó kọ yín sà. ọlálẹ́yẹ ọláìdé láti amúlòkó. ọlálẹ́yẹ ọláìdé láti amúlòkó amúlòkó rẹ ti ń pè mí. bẹ́ẹ̀ni sà. ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ wá lọ gba díẹ̀. ok sà ok sà. Mm, hello. orúkọ yín sà. abdulhakeem láti ọ̀sẹ̀ orúkọ yẹn ò dáhùn dáadáa abdulhakeem. àbí ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ akeem ọlápàdé láti òjé òjé ègósù àbójì ẹlẹ́ni gbogbo ẹ̀ níbẹ̀ ni sà ẹ mọ̀ bẹ́ẹ̀ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ. ìbírí ẹ̀bọ mi o. nẹ́tíwọ̀kì ni hello òjì olúfúrútù orúkọ yín. ajíkàtọ́lá ṣe dúpẹ́ ni o látàyè fún agangan. mo dúpẹ́ ají. tasọ́lá. ají tasọ́lá. bẹ́ẹ̀ni látàyè gba gangan. ẹ wo ọlá ò ní í ṣí kúrò lọ́dọ̀ yìí ẹ máa bẹ wá gba Ankara unique. òkè ṣé kí wá lọ́la ni. ẹ lè wá lọ́la iṣẹ́ ìbéèrè ẹwà èdè. ẹwà èdè ló ti gbà. Hmm. ẹwà èdè ó popular ju presenter station mi lọ. hello. hello adébíyí olúbùnmi ló sọrọ. sọ̀rọ̀. adébíyí olúbùnmi láti bo. látọlọ́run dá. ọlọ́run dá àbá. bẹ́ẹ̀ni sà ẹ mọ̀ ẹ wá gbé ah, ẹ wá gbé fruit juice ẹ mu juice ẹ wá gbé juice ẹlẹ́rìn dòdò ni. Hmm. hello. bus stop lẹ́wà ni. bus stop lẹ́wà ni. bẹ́ẹ̀ ni bus stop ah. mo wà ẹ má jẹ́ kí kọ̀ǹdọ̀ fà yín lásán yẹ sún síwájú o. mo ti sún kó mẹ́sà ẹ̀kọ́ lẹ́sà orúkọ mi ni lẹ́kan láti ọlálẹ́kan owólabí láti olúnde. ok ọlálẹ́kan owólabí láti olúnde. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ ẹ wá gba ankara unique. ó dà mo ti fẹ́ ṣe ohun ilé tó yìí. hello. hello. orúkọ yín sà. Yẹmí Ògúndípẹ̀ ni láti bó sà mọ́kànlá rẹ̀ ti ń pè mí. bẹ́ẹ̀ni. tí n bá fún yín ní tíkẹ́ẹ̀tì adìyẹ ṣe é gbà. màá gbà sà. ọbẹ̀ wo lẹ́ẹ̀fì sè é jẹ́wọ́. ẹ̀gúsí ni ìyàwó mi láìkí. Ah. ó pé bàjẹ́. àtìyàn ọmọ èkìtì lèmi o. ìyẹn kókò ni àbí ìyẹn iṣu gidi. ìyẹn iṣu gidi. àárọ̀ lẹ́jẹ̀ báyẹn o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ tẹsí àdírẹ́sì ilé <laughs> ẹ jẹjẹ lọ bí iṣẹ́ tí má dán wò yín sùn throughout ni. hello. hello. ó kọ yín. orúkọ mi wàkílì rabiu. wàkílì. rabiu. rabiu láti bo. láti amúlòkó. amúlòkó lẹ ti ń pè mí. bẹ́ẹ̀ni sà. ẹ wá gba Ankara unique. ọ̀dà sà. ẹ ṣeun. zero three two three two ten five nine ojú òpó àkọ́kọ́ Zero zero eight seventy seven 080 77 77 1059 ojú òpó kejì plus two three four eight zero 234 809 222 1059 ojú òpó ìkẹta tó wọ bínú. hello. hello. ọbọ̀sálẹ́wá. mrs bello. bello ọbọ̀sálẹ́wá. ẹ wá gbé páálí júùsì kan ká ẹ lọ fi mọ ọmọ tẹsán fún un ẹ mọ ìbọn lọ́la. àwọn ọmọ mi ń kọ́ o. ó ń béèrè ọmọ lọ́wọ́ yín. mọ́mí àwọn ọmọ mi ń kọ́ o. irọ́ àwọn òsùn lé ni. àwọn òsùn lé ló fi ra àwọn ọmọ rẹ̀ ẹ lọ́wọ́. ọ̀rọ̀ tó dá wàhálà lẹ̀ lọ́sìn àwọn kẹtẹ láwọn ò sí DNA mọ wọn ní oró olé lókùn táwọn fi mọ tọ. mo o èmi ti hello hello sir. hello mo ń gbọ́ yín ah, ojú òpó tẹ́ gbà wọlé yẹn ni kí lẹ sọ sà. ọdún ayọ̀ ògúnlékè. ògúnlékè kí ni. ọdún ayọ̀ ọdún ayọ̀. ọdún ayọ̀ láti bo lẹ ti ń pè mí. tàbí challenge. challenge. bẹ́ẹ̀ni ẹ máa bẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ Ògúnlékè hmm, láti challenge. hello. hello. yes sir. orúkọ mi ni ọládé ọládèjọ láti alẹ́sìnlọ́yẹ. láti alẹ́sìnlọ́yẹ. bẹ́ẹ̀ni. apá abúlé alẹ́sìnlọ́yẹ. ní láàrin ọlọ́dà. láàrin ọlọ́dà lẹ́wà. bẹ́ẹ̀ni. ó tiẹ̀ ti dáa kí ni mo lè fún yín o ẹ wá gbadìẹ. bẹ́ẹ̀ ni mm. ẹ wá gba tíkẹ́ẹ̀tì lọ́la ọ̀la ni ẹ wá ìbéèrè ẹwà èdè tíkẹ́ẹ̀tì ń bẹ lọ́wọ́ rẹ̀ hello hello sir hello sir. hello. hello ma. hello sir. hello ma. orúkọ yín mrs olúwakẹ́mi ibrahim. láti bo. láti ṣàgámù. ṣàgá olóhùn. ah ṣàgámù náà lọ kí mo fẹ́ fún yín báyìí ṣàgámù náà jìnnà ẹ ẹ wo ẹ jẹ́ kó dọjọ́ mi ìta bá ní nǹkan tó tún ṣe dáadáa ah kápẹ́ léèsì wà lẹ́ẹ̀ bá ní ẹ wá gba léèsì ṣé màá ní kẹ́ torí àǹkárá wá sí ìbàdàn láti ṣàgámù ni. hello hello. hello. yẹsẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. ọ̀dẹ̀ yìí àfi Victoria Oyèbọ́lá ni láti apẹtẹ Ìbàdàn. apẹtẹ nìbàdàn. ẹ máa bọ̀ ẹ wá gba Ankara Unique Fabrics. ó dàgbà ẹ ṣe sá o. tó ẹ jẹ́ kí ìyókù dọjọ́ mẹ́jọ. ẹ̀kan sí mo tún dúpẹ́ lọ́wọ́ MPG Farms tó wà estate nìbàdàn GX Foods tó manufacture foodie juice Unique Fabrics nígbàgì tó ń fún wa ní àǹkárá lọ́sọ̀ọ̀sẹ̀ Apex Fabrics adúpẹ́ lọ́wọ́ tiyín náà táwọn míì náà tí wọ́n ti darapọ̀ pẹ̀lú wa tẹ́lẹ̀ ẹ ṣeun gan-an omi ò ní tán lẹ́yìn ẹja yín láṣẹ Olódùmarè ẹ ní wọlé bí ìtọ̀ ẹ̀ ní para ẹ̀ ní parẹ́ bí so báwọn ó ṣàánú wa délẹ̀ tẹ́ polówó ọjà díẹ̀ náà. ẹṣu biribiri ẹ mi o. wọ́n ní kí ẹ jẹ́ kí àwọn omidan tàbí àwọn tí ò tí ì lọ́lé ọkọ̀ kan farabalẹ̀ gbọ́ ìrìn àjò arábìnrin kan tán wà ní kòríta kò yé mi mọ́. yẹ́wò èmi ti mọ̀ hmm. mo ti mọ̀ mo ti mọ̀ ilé ẹ̀kọ́ girama kan tó gbajúgbajà díẹ̀ tó jẹ́ pé obìnrin nìkan ní sábà lọ ní lọ bẹ̀ nìbàdàn bí ilé ẹ̀kọ́ tàbá ní kàkà ní méjì méjì tó jẹ́ pé obìnrin nìkan ni wọ́n á fẹ́ tó bíi méjì sí mẹ́ta. anìkan lọ́nà àpáta anìkan lọ́nà òkè àdó anìkan lọ́nà mọ̀lété mi ìwà lè sọ bóyá àwọn míì tún wà àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ ohun ilé ẹ̀kọ́ yẹn gbajúgbajà dáadáa tó ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ni tó gbajúmọ̀ hmm. àmọ́ ẹ má jẹ́ kí n tàn yín ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rí wọn ni wọ́n ń wò pé ọlọ́run ti dé sáyé wọn tí wọ́n mọ̀ pé nǹkan ju wọn lábẹ́ aṣọ àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé kò ṣeé bá àyàn sọ àfẹlẹ́dàá èèyàn àbá sì ká wo ọ̀rẹ́ ọ̀rẹ́ ló sún wọn débẹ̀ mo ń bọ̀ ní ẹjẹ́ sáré polówó ọjà mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Now, where is that Dubic malt? Ah, today was just one of those days. You know, woke up by five, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now Nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubic malt. Enjoy the Thank you. kò dìgbà tá a bá nà ká sókè ká tún fòrú hàn lọ́rọ̀ ẹ̀dá onílé ọlá nídìí eré ìtàgé gbogbo ayé ló mọ lẹ́ẹ̀pá yín mọ́ láti wá fìyàn lọ́lẹ̀ ṣòun mẹ́nìgbàgbé ni olóyè ọ̀làlérè pàmò ṣe ń pe tó lórí tẹlẹmù síbi ìfilọ́lẹ̀ ẹ̀dá onílé ọlá foundation onígba mílíọ̀nù náírà léyìí tí ó máa ṣílẹ̀kùn àǹfààní fún gbogbo ẹni tó fẹ́ ṣàwárí ẹ̀bùdí gbajúgbajà òṣèré nípasẹ̀ ẹ̀dá onílé ọlá film academy thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ní pẹ́pẹ́yẹ ó gbọmọ ní banquet hall premier hotel ìbàdàn àrólé oòdùà ẹni ìtàn adéyẹyẹ ògúnùsì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ni ó máa léwájú àwọn lọ́balọ́ba pẹ̀lú kábíyèsí ọba lamidi ọláwọlá adéyẹmí kẹta aláàfin ilẹ̀ ọ̀yọ́ tó fi mọ́lúbàdàn lẹ̀ ìbàdàn ọba saliu àkànmú ọlásùpọ̀ adétúnjì ajé ògúngún nísọ̀kínní olóyè àgbà olúṣẹ́gun àrẹ̀mọ ọbásanjọ́ wà ń kalẹ̀ ìyálòde lẹ̀gbá olóyè àlàbá lọ́sìn tó fi mọ́ rẹ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá ẹdó àti delta alhaji olóyè daoud mọ́kànjú ọlákínọlá gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà olúwaṣeyà bíọ́dún mákindé ni ó máa gba gbogbo wa lálejò aago mọ́kànlá àárọ̀ lẹ́tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo wa ń retí ń ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí gan nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited where a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ò aláṣejèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí àlá ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń tẹ ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge church ìbàdàn blossom mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. bóyá ní wìtí gọ́dún jésù yanu gangan ó fẹ́ jẹ́rìí sídi tí fi ń jẹ́ ìyanu lọ́jọ́bọ̀ thursday yìí bí ti máa ṣe. níṣòro èmi ò ṣe tán kú i beg i no ready to die o alẹ́ mi ò ṣe tán kú àyànmọ́ ológo mi gbọ́dọ̀ ṣẹ nínú ẹ̀mí gúngun ni. iṣẹ́ àwọn àpọ́stélè orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógójì ó ní arúgbó ọjọ́ tó fi bá bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ bá a dá májẹ̀mú kó tó wá tó fi ìwà láàyè rẹ̀ ti jésù kristi ṣe àtìlẹ́yìn adéoyè jp ọmọ jésù papa authority ìyanu ọ̀fọ̀n láyé rẹ̀ lọ́jọ́bọ̀ thursday yìí ni o níṣòro èmi ò ṣetán kú lórí ilẹ̀ agbára jíǹdẹ́nì ní with god lẹ́yìn ilé epo doyin with god bus stop òpó márosẹ̀ kó sílùú ìbàdàn nílùú ìbàdàn wonderful means inspiring delight turn that negativity into delight jesus the wonderful expects you at with god this thursday èmi ò ṣetán kú bàbílẹ̀rọ tí máa yàwọ̀ with god látàgọ́ mẹ́jọ alẹ́. papa authority says it is your turn to experience the wonderful the marvellous the magnificent. sọ ní with god bus stop níwájú ilé epo doyin ẹ̀yìn ilé epo doyin gangan ní with god kalẹ̀ sí bàbí ní challenge world expressway nílẹ̀ ìbàdàn. èmi ò ṣe tán kú. Ah, ah, olówó bùsọ̀bùsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló gbómi mu tó bẹ́ẹ̀ má dá lóhùn oje kóòtù mò ń pò ìrìn lẹ́nujọ́ mẹ́ta yìí ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. Hmm. ṣíṣe mo ti tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí ẹpin àti gbà mí. ìwọ náà kò kù kí ló dé tó sọ fún mi pé o ilé àbílẹ̀ kí n mú ọlọ́mọdé property. ìmàdé real estate àwọn sáà ní kẹ́ ṣó fẹ́ ra lẹ̀ àbò fẹ́ talẹ̀ o fẹ́ ra lẹ̀ àbò fẹ́ talẹ̀ madi property and real estate ló ṣe fọkàn tán tí wọn ò ní pinlẹ̀ nù bó fún ọ̀lẹ́ stéètì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ balikaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bá pè ní bá ṣe rí madi property lọ́gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lábàáyín lò tí ó sì dúró digbí láìsí ìjákulẹ̀ ẹ sì tún lè kàn project management ẹ kàn eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn North East Local Government Secretariat ìwòrò ìbàdàn zero seven Ibadan zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng Made Property and Real Estate Integrity Redefined. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. kẹ́rẹ́kẹ́rẹ́ aago mẹ́fà múra àti lọ́ọ̀lì. ẹ kúrọ̀lẹ́. tí máa ṣayé yìí sí o yémi. ìgbà tí ò bá yé bàbá òbí ló ṣe fẹ́ yé mi. kí la ti máa ṣayé. ó yé wọ kò yé mi gan mo ti wá rí nǹkan kan lẹ́nu ó fọ́ ní ṣùgbọ́n irú dẹ̀ bà mí gan ẹ béèrè pé kí n borí mo wá rí ilé ayé ìbí wọ́n bẹ̀ pé a wá location Hmm, àwa ìyá fíìmù. Ọlọ́run ẹlẹgbọdọ eh, tẹ́tí kò tí mọ nǹkan tó máa ráàtì sí mbẹ. ok. náà bí mo ṣe rí ayé lẹ́nu ló fọ́ọ̀nì sí mi gan látàárọ̀ torí hmm. èmi ìgẹun mo sì wá nú àwẹ̀ àtàdúrà báyìí. ah ten minutes to six ọ̀sọ̀rọ̀ làákàyè fúngbà àkọ́kọ́. mo bá ti kúrò mi báyìí orí òkè gbógun mi mo ń lọ street. ló tún lọ. orí òkè gbógun mi mo ń lọ. Hmm, ten minutes to six ká mọ̀ nóòtì táìmù yìí Mm, ó yà mí lẹ́nu lẹ́nu i dey tell you the pé location nílé ayé nílé ayé yìí location dáadáa àwa àyà múvì ni àmọ́ nǹkan tó fẹ́ nínú gbogbo fíìmù yìí. wọn ti gbé script lé ọ báyìí. wọn ti gbé lèmi náà lọ́wọ́. èmi ti ní script tèmi. ẹ ti ní tọ̀dọ̀ yín mm-hmm. kọ́lọ́ gẹ́mi náà yà tèmi náà dáadáa kó gbé lèmi náà dùn. <laughs> ara script tèmi lèmi ń yà yìí. ẹ ẹ sóhun ni ara script tèmi náà lèmi náà yà ah, yìí o mo fọ yàmà yàmà. lọ́mọdé lọ script oní script ọ̀rọ̀ tí Portable sọ òótọ́ ni o lóòótọ́ àwàdà lè wà ń bẹ̀. nílé ìwé obìnrin nìkan ṣoṣo tó jẹ́ only girls. ilé ayé ta wọ́n sọ pé St. Luke's kan wà ní Mọ́kọ́lá bẹ́ẹ̀ ni wọ́n kan wà tó gbajúgbajà gan. arábìnrin méjì kan yanra wọn lọ́rẹ̀ẹ́ ń ẹ wọ́n so close débi pé ó débi tó lápẹ̀rẹ̀. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi ayé tótó ayé tótó. láti bíi form one ni wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní yanra àwọn lọ́rẹ̀ẹ́ wọ́n láwọn dẹ̀ close débi pé àwọn tíṣà tán bá ti rí kan wọ́n á béèrè kan. láti fọ ọmọ ẹ ṣe é ṣọ́. ọlọ́run ìbà rẹ ìgbà tó máa ṣe é ẹ lè gbàgbọ́ pé sọ́ni wọn nìkan ló yàtọ̀ orúkọ kan náà làwọn méjèèjì ń jẹ́ fún àpẹẹrẹ kẹ́lẹ́ àkọ́kọ́ máa jẹ́ fún mi kíkejì náà máa jẹ́ fún mi. wọ́n láwọn ò ga jura lọ wọ́n ní bí ìkan ò bá wá sí skul lọ́jọ́ kan ara àkejì ò ní yá kódà wọ́n mọ̀ wọ́n débi pé àwọn kan gbàgbọ́ pé bóyá wọ́n ti wálé ayé rí ni wọ́n tún ti wá padà. àmọ́ ṣe rí ẹni àkọ́kọ́ àwọn òbí tiẹ̀ ní change díẹ̀ ìṣèké wọn ní jùjùjù wọn ní change díẹ̀ àmọ́ kòlà kò ṣagbe ní ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n tàkọ́kọ́ yìí ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kòlà kò ṣagbe ní mọ̀lẹ́bí ẹlẹ́ẹ̀kejì torí pé ohun tí ó bá tó bá ku díẹ̀ káàtó fún ẹni tí bàbá àti màmá rẹ̀ ò ní gá tí ò ní gòun àkọ́kọ́ wọn máa ń cover up fún un wọ́n sì ṣe bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. ìgbà tán dé ọdún tí wọ́n kọ waec wọ́n ní níbi tí àwọn kan tiẹ̀ ti fẹ́ mọ lára wọn dé wọ́n ní kọ́mọ́ fi wọ́n sí classroom kan náà torí pé orí àwọn méjèèjì jọ pé ni a sì dàbí pé wọ́n jọ máa ń ṣe competition. Yeah, yeah, yeah ṣùgbọ́n ó yà àwọn èèyàn lẹ́nu nígbà tí result àwọn jáde bọ́n ṣe split àwọn tó pé iye a tí eléyìí ní nìkejì náà ní àwọn tó bá wá mọ̀ wọ́n tí mo ń sọ yìí ti mọ òkú kéé bẹ́ẹ̀ story lágbájá ni wọ́n mọ̀ ń gbìyànjú ní gbogbo ọ̀nà láti rí i pé mo jáwé bo àwọn apá àbìkan. mi ò bá aṣọ rí ẹni kò sí bí ọmọge ó ṣe máa dàgbà tí ò ní ní ọ̀rẹ́ kan tí wọ́n ń finú hàn. ilé ti máa ṣayé yìí sí o. wọ́n wọ fásitì ìbàdàn bíi sẹ́mẹ́ǹtì gbẹdùnlẹ̀ wọ́n ṣe kọ́ọ̀sì kan náà. wọ́n nígbà táwọn dé fásitì ọ̀rẹ́ àwọn wá ti wá fẹ́ burúkú jù débi pé nílé àwọn méjèèjì wọ́n ti mọ̀ wọ́n dunjúdunjú. ẹ máa lè àmọ́ ohun tó ṣẹlẹ̀ rèé ṣe ráwọn tí àǹtí tí wọ́n ti lé kò là kò ṣàgbé wáhùn kò kankan mọ́ ń sábà ṣẹlẹ̀ sáwọn wọ́n ní tí àwọn bá ń lọ táwọn bá wọṣọ bóyá àwọn fẹ́ lọ patí wọ́n ní ọkọ̀ bọ̀gìnì a sábà dúró fún àǹtí tí ó ti lé kọ̀làkọ̀ṣà gbé wá. Hmm. nígbà míì tí mọ́tò bá dúró ṣe mọ̀ pé ọlọ́run ṣàánú àgbà búra bébí ò bá ṣe ọ́ rí wọ́n mọ̀ sọ pé a máa wo ẹni tí mọ́tò máa dúró fún àwọn ọmọ fẹ́ẹ́ fi mọ̀ ṣe competition wọ́n ní mọ́tò ó dúró táwọn méjèèjì bá rọ̀ṣì ẹ̀ kìnnì kan wọ́n ní dábàá mọ̀ sọ pé eléyìí lòun fẹ́ gbé wọ́n ní ìyẹn ni ó máa sọ pé tó àbá ti gbọgbá méjèèjì á lọ. ìyẹn ni pé ọkùnrin tó rí jájẹ máa ń sábà fẹ́ súnmọ́ àǹtí tó ti lé e kòlà kò ṣàgbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló ń hmm. ṣe wọ́n ní ṣùgbọ́n àwọn ò ẹ́fà rí lójú ọ̀rẹ́ àwọn pé bóyá ó ń jowú torí pé gbogbo nǹkan pátá lọ́lọ́run fi kẹ́ wọn. wọ́n ní bí ilé àwọn sì ṣe. rí wúruwúru tó kò mind láti wá bá wọn ṣeré over the weekend. wọ́n ní kódà ẹ̀rù máa ń ba bàbá àwọn pé hey, kọ́kọ́ mo gbọ́dọ̀ ṣe ọmọ lágbájá ń bo lòun ò rúgbà torí pé wọ́n mọ status dáde wọn ní àwùjọ. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó yẹ kó fu àǹtí tí wọ́n mọ̀rọ̀ wọn wáyé lára ẹ jẹ́ n bá àlejò mi àkọ́kọ́ sọ̀rọ̀ náà. ìpínlẹ̀ ló yẹ ká ṣe ayé gba ẹ̀sùn pẹ̀lẹ́. àwọn àgbàlagbà tí wọ́n ní ìfura làgbà oògùn wọ́n mọ tí wọ́n ń sọ orí àwọn àgbà Yorùbá pé o gbóṣù bàràbà ń dẹ̀ fún ọ wọ́n ní ìfura lóògùn àgbà ìfura làgbà ògùn. àmọ́ ṣe rọ́pọ̀lọpọ̀ nǹkan sọ. ìfẹ́ àníjù sọmọlàkejì nígbà míì ó lè pààyàn lára lóòótọ́ o ọlọ́mọ bí ó ṣe compensate ẹ o àmọ́ àwọn ìrora míì wà tẹ́dà ó là kọjá o tó jẹ́ pé wọ́n bá fòdìdí léjì èèyàn lẹ́yìn ìwà ọ̀la kò ní fẹ́ẹ̀ kápá ẹ̀ mọ̀ hmm, ń bọ̀ ná mọ̀ ń bọ̀ ná. Hmm. pẹ̀rọ lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ ṣó ilé ayé ta wá yìí o ayé ayé ogun ni ayé tótó ayé tótó ayé màlẹ́. kí láti máa. ẹ lẹ́sà. ẹ ṣeun olóòtú àlàáfíà lẹ́wà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Hmm, a tó fojú gan ní ara wa. bẹ́ẹ̀ni. ọgbà tí n bá ti rí yín mo ti mọ tẹ́ ẹ gbé lọ́wọ́. bẹ́ẹ̀ni. Hmm, torí mi àti yín sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ tá à ń lò lọ iná kan ni lọ́sẹ̀ yìí náà ni hmm, a sì fìpàdé sí ọjọ́ kan àmọ́ fún àǹfààní àwọn tí wọ́n mọ̀ tẹ́ gbé lọ́wọ́ ó kọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ mi ni Ọlájídé Michael. Ah, mo wá dúró fún iléeṣẹ́ ESPN Global. Okay. ESPN Global tẹ́ sọ yìí kí ni ESPN dúró fún. Entertainment and sports Programming Network. Okay. And okay. ó ti wà for over forty years. tó ti ń exist. lágbára Ọlọ́run Hmm. fún ẹni tó bá fẹ́ bí nǹkan tí mò ń emphasize lé lórí ṣe rí mo lè sọ nípa wípé nǹkan ilé láàsì fúngbà báyìí ṣùgbọ́n ìdí tí mo fi bẹ̀rẹ̀ sí inculcate habit pé a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí research ni pé tá a bá ti tó bá ti di ẹran jẹ wa pé a máa ń ṣèwádìí nǹkan ká tó korí bọ̀ hmm. ó lè dé stage kan tó jẹ́ pé ó lè dé mi mò ń ṣe pioneering nílé wípé káwọn èèyàn lè bẹ̀rẹ̀ ká lè cultivate habit yìí hmm. ṣùgbọ́n tá a bá ti lè ṣàṣeyọrí ẹ̀ nǹkan tó jẹ́ fake tó bá wọ nàìjíríà gan wọn á bẹ̀rù láti wọ ìbàdàn. Hmm. torí wọn mọ̀ pé wọn á ṣèwádìí àwọn. so that's my basic principle. Hmm. Uh, because èmi náà ti forí gbá láìmọye ìgbà. ah àbẹ́ẹ̀ ni. so apọ̀ mbẹ́. ìyẹn ló mú ẹ gbogbo yín ò forí gbà kankan tí bá eh. wo pé kì í ṣe ti ẹnu fífọ́n more than eighty percent on ń lísìn sí mi kò mm. forí gbà nǹkan tí mo forí gbá rí. Eh, ah, ṣe mọ̀ pé àti àṣẹ mítìn ta ló forí gbá ó ti yé yín <laughs> eh, kápá àṣẹ mítìn ta ló forí gbá ni a mọ̀ bóyá igbó tí wọ́n sẹ́ ẹ̀yìn <laughs> ó ju tèmi lọ èmi náà mọ̀ lápò ara mi pé eob mo forí gbá o <laughs> ìṣẹ̀dá lọ́yọ̀ mi o. ibi tí mo wá ń lọ gangan ni pé <laughs> eh. ẹ máa rí i pé àwọn míì ti bí mi ọ̀pọ̀ ti yọ mí lẹ́nu wípé àṣé kò sí ètò kéré ju three seventy five thousand lọ ni hmm. kí n sòótọ́ fún yín bí mo sọ ní alẹ́ Sunday ó hmm. one seventy five wà ó hmm. seventy five wà ó twenty five thousand wà ṣùgbọ́n òótọ́ tó wà ń bẹ̀ ni pé ẹni tó bá fẹ́ ṣe àwọn tó wà lówà yẹn máa hmm. advice one kó jẹ́ ni tó mọ̀ pa kọ̀ǹpútà torí hmm. a máa train ẹ̀ kó dẹ̀ jẹ́ ni tó ṣe tán láti ṣe networking láti refer. Hmm, pé ẹnìkan sẹ́nìkan. bẹ́ẹ̀ ni tí o bá ti ṣe tán yẹn tó jẹ́ pé o kàn fẹ́ jókòó kó dẹ̀ máa rí owó lásán o lè má ṣe ṣe má wulẹ̀ lọ síbẹ̀ yẹn hmm. if not o fẹ́ yóò fẹ́ di ìjẹ̀bi later. Hmm. aha so ṣùgbọ́n èmi o uh, truth is constant kéèyàn máa bẹ́ búlára kó máa sọ eléyìí kó tó máa sọ mm, i mm. don't do that mm. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run orí rédíò tí mo ti ń sọ̀rọ̀ gbogbo àgbáyé ló ń gbọ́ àkàìníye èèyàn ló ti darapọ̀ mọ́ kínní àwọn tó wà ní US àwọn tó wà ní Canada àwọn tó wà ní UK tán pọ̀ bí nǹkan mi ká má wàá tó sọ àwọn tó wà ní Ìbàdàn yìí ẹ mọ̀ pé Uh, information dẹ̀ ni kò kí n pẹ́ spread ká sọ pé error ni a spread. wá pé error ni wọ́n ti pè wá lẹ́yìn bẹ́ẹ̀ni pé o lè ní ẹni tó ń wá yòó jagoda ní o. Hmm. ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ìdí tí mo fi sọ nìyẹn mo ń sọ fáwọn èèyàn mo fẹ́ kán bẹ̀rẹ̀ sí í take responsibility fún life wọn pé hmm. tí mo bá fail ọwọ́ mi mo fi fà á hmm. tí mo bá ṣàṣeyọrí ọwọ́ ara mi ni mo fi fà á. n tẹ́ ń gbìyànjú àti sọ ní ìsinmi pé ESPN yìí ẹni tó bá fẹ́ kówó lé ó lè take time láti ṣe research. in fact several people tó wá Mm. àwọn kan wá lé ní irú pákẹ́ tó ga jù wọ́n fẹ́ ṣe mm. mo sọ fún wọn mo ní you know what wọ́n ti kọ́ wá bíi monday wọ́n rí bàbá over eighty years wọ́n ti ń doubt wọ́n ti béèrè so many questions mo wá ní you know what mo wá dissect some things mo fún wọn láwọn ibi tí kan ti lọ ṣe research wọ́n padà wálé ni wọ́n ní kì í tún wá ṣe ẹyọ the highest yẹn gan-an fẹ́ ṣe pé ẹ́n pé bàbá àgbàlagbà over eighty tó lè sọ experience ẹ̀ láti about more than uh, one month náà nǹkan tó ti rí pé no àwọn náà ti àwọn náà ti go further. ìgbà wo lẹ máa ṣe sẹ́mínà. à ń ṣe sẹ́mínà ní ọ̀la àti ọ̀túnla thursday àti tọ̀la máa wáyé láti aago mẹ́wàá mo máa wà lọ́fíìsì láti ten to four okay. but ní thursday ó máa bẹ̀rẹ̀ ní eleven to four okay. owó tó kéré jù téèyàn lè fi darapọ̀ is three seventy five àfi tó o bá hmm. mọ̀ kó fẹ́ ṣe networking hmm, hmm. èyí tó pọ̀ jù níbẹ̀ is three million one seventy five o ní three seventy five yẹn three hundred and seventy five thousand a ti mọ̀ wípé thirty five thousand lórí ìjọ kejì lóṣù orí eighty thousand fóṣù méjìlá fifty two weeks contract ní gbogbo ẹ̀ àwọn ní three million one seventy five orí seven hundred and fifty níjọ́ kejì ní oṣooṣù orí eight hundred a ti mọ̀ pé contract twelve months ni mm-hmm. o ti rí more than times three of your money mm. kò sí nǹkan kan téèyàn lè fi compare tàbí tẹ́ ẹ lè gbéṣẹ́ gbẹ́ àwọn èèyàn tó wà lókè òkun ọ̀pọ̀lọpọ̀ ló pè pé bóòlù àwọn ṣe àwọn dẹ̀ ti ń wo tv àwọn ti ń wo gbogbo kínní látàìmọye ọdún àwọn ò mọ̀ pé opportunity wa. meanwhile àwọn míì mọ̀ ìkan mm. fún mi ó láṣẹ nǹkan tẹ́gbọ́n òun ti ń jẹ nígbà tó ń pò sọ pé àwọn ti ń jẹ ti pẹ́ńtà wọn àwọn ò dẹ. ẹ ṣe mọ̀ pé adìyẹ fẹ́ fi ibi kòkòrò hàn mọ́ ẹ. Eh, ibi tó wá burú nìyẹn. mo wá fẹ́ béèrè kankan hmm. ibo ni wọ́n ti pàdé yín fún sẹ́mínà. ah office address tẹ máa wá ní hmm. Jọkẹ́ Plaza okay. òun ló wà ní ìdojúkọ ilé ìfowópamọ́ Access Bank Access hmm. Bank tó wà ní Bódìjà ọjà gangan òun ló wọlé dàrẹ́lẹ̀ sínú Jọkẹ́ Plaza tẹ bá ti wọnú Jọkẹ́ yẹn ẹ má yàsẹ́ níwèé àtẹ́fí máa tọ̀nà yẹn dé hẹ́ǹdẹ̀ last block on your right òun ni block H H for house Number fourteen. okay. àwọn nọmba tẹ́ lè pè sí ni mhm. zero eight zero three three six six three one nine seven zero eight zero three three six six three one nine seven tàbí zero eight zero seven two three one four two three two zero eight zero. seven two three one four two kpk kọpọkẹ opp òpọ̀pá opr ó tún wá pọ̀ rẹ́kẹrẹ́kẹ́. èyí ni èrè fàwùfù bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ níléeṣẹ́ top success tuntun tá a ṣe sí lẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn ẹ̀ṣẹ́ àti mọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iléeṣẹ́ top success láfúnilẹ́bùn máwùbẹ̀ a tún ti gbèdé lọ́tẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣàtiwọlé ra fóònù èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́kùn òjọ̀ kan electronics tó lé ńlẹ̀ tó fi mọ́ láptọ̀pù àtẹ̀rọ̀jà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù bó ṣe ń wọlé rajà ló mọ̀ fi fóònù ayọ́nù lọ́s aṣọ ọ̀mbrẹ́là electric kẹtù àtàwọn èbò tó ló wúra mi ṣe fàjẹ́ lásìkò yàtayò tó yìí má sì gbàgbé pé o tún lè rẹjà pẹ̀lú ìdá ọgbọ̀n péré tó sì máa sàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ làwọn ìjìnlẹ̀ onímọ̀ ẹ̀rọ wà ń kalẹ̀ láti bọ́ ṣàtúnṣe fóònù rẹ kàn sí ilé iṣẹ́ top success tuntun tó wà lẹ́gbẹ̀ẹ́ ecobank lọ́pọ̀pọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn má sì gbàgbé a ní woro odù mọ́kọ́lá àti ní dùgbẹ̀ bẹ́ẹ̀ la sì ń bẹ nílùú àkúrẹ́ ìlọrin àti ní pen cinema agége nípìnlẹ̀ èkó zero eight zero seven four eight eight eight eight eight eight eight o sì lè kàn sí Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing star 346 hash and then go to www.airtel.com.ng forward slash NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Oo Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool tó gbàlà bẹ́ẹ̀. Ẹ̀wò tẹ reception wa. Ọ̀rẹ́ wa o mọ tó tutù. Spa àti massage chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé Ososami road lawa. ilé ìtura ìgbàlódé. Òkè Àdó nílùú Ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. Academy suite. ilé ìtura ìgbàlódé. Now, where is that Dubic malt? Ah, today was just one of those days. You know, woke up by five, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now Nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubic malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubic malt. Dubic malt. Crown the moment. Kala, Oh, mommy! lọ mú àpò rẹbí tí bílíṣì àìpò méjì fún mi. Ah, ah, máàmì méjì báwo. ẹ ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kùn pa gbogbo kòkòrò. ṣùgbọ́n èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ máàmì. <laughs> wo wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí lè rẹ́ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn. agbára àfọ̀mọ́ tó wà nínú bílíṣì àìpò yóò pa gbogbo kòkòrò kan àròtún rí. iléeṣẹ́ life plus foundation international kóre dé lórí ọ̀nà tá a gbà láti bọ́ lọ́wọ́ kò sí kò ká kò tó tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fínra lójoojúmọ́ níbi tí wọ́n ti máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tá a lè gbà láti máa sin ẹja ọ̀yà ìgbín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sì ni kò yọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ nípa bí a ṣe ń sara lóge sílẹ̀ bá a ṣe ń ṣe ọṣẹ ọ̀dà kándù gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọmọléèwé àgùnbánirọ̀ ìyàwó olétòfẹ́ di liability gbogbo ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì tẹ̀sí ń ta kébékébé ẹ tètè máa bọ̀ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó wà wáyé ní ìbùkúnolú house nídojúkọ bcos basọ̀run ìbàdàn láago méjì ọ̀sán òní bẹ́ẹ̀ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yóò jẹ́ àǹfààní ńlá gbogbo ẹ̀ tẹ́ yẹn sí àgbẹ̀ láàyò one thousand naira lówó fọ́ọ̀mù fún ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo ẹ̀ tó bá fẹ́ sún síwájú irú wọn kì í sún o níbi ìdánilẹ́kọ̀ọ́ iléeṣẹ́ life plus foundation international láago méjì ọ̀sán òní èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o ẹ kàn sí iléeṣẹ́ life plus foundation international lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three three two seven three seven six. Plus Foundation International Life Plus. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà ìṣẹ́jú mẹ́jọ ti kọjá lára aago mẹ́fà mẹ́fà rọ̀lẹ́ let's talk about it àjọrò ìrìn àjò àǹtí kan ni à ń nà lẹ̀ tí mo ní kí gbogbo àwọn omidan tán bá láǹfààní àti gbọ́ mi kan fi kẹ́kọ̀ọ́ ẹni tí kì í ṣomidan náà tó jẹ́ bí ẹni tó ti wà nílé ọkọ kó fi kẹ́kọ̀ọ́ ọkùnrin náà tó bá ń gbọ́ tó kó fi kẹ́kọ̀ọ́ ń bẹnu ọ̀rọ̀ Ọlọ́run pé ẹni tó bá ní ọ̀rẹ́ púpọ̀ fún ìparun ara rẹ̀ ni àmọ́ lọ́tẹ̀ yìí ẹni yóò lọ́rẹ̀ púpọ̀ o ọ̀rẹ́ ẹyọ kan ṣoṣo lónìí ibi tí ìrìn àjò ayé wa burú sí ni ẹni tẹ́yìn fẹ́ràn lẹ́yìn mọ̀ ẹ mẹ́ńtọ́ fẹ́ràn yín lọ́pọ̀ àgbà ló sì jẹ́ pé kùrùkẹ́rẹ́ lomiì ó pọ̀ mọ̀ pé eye service lásán ni. ẹlòmíì ó fira rẹ̀ yóò fira rẹ̀ ṣọ̀fà lórí kí wọ́n ṣàlè bá a dọ̀rẹ́ yín ẹ máa wò pọ́ nice hmm. lèkélèké ò ṣàdédé bàlébàlú màálù àǹtí lèkélèké fẹ́ jẹ́ ń bẹ lára màálù ni <laughs> ah, ọlọ́run ṣàánú wa mo ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé tó jẹ́ pé ó yẹ káàntì ìfifura wọ́n ní lára àwọn tó máa ń wá wọn wá ṣe mọ̀ pé wọ́n ti ń dàgbà ọkùnrin á máa wá wọn wá họ́ọ̀lù kan náà ni wọ́n jọ wà ní UI lára àwọn tó máa ń wá wọn wá tí chẹ́ńjì díẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ló ń wá wọn wá lọ́jọ́ kan wọ́n ní ṣùgbọ́n ní ọjọ́ yẹn àwọn ti kúrò nínú campus ìtì ìṣayé fóònù báyìí àwọn ò dẹ̀ mọ̀ pé nìyẹn máa wá wọ́n ní ẹnì yẹn Wednesdays ló yẹ kó wá Wednesdays ló máa ń sábà wá àwọn ò wá mọ̀ pé yóò wá lọ́jọ́ Tuesday wọ́n ní ṣùgbọ́n àárò bàbá àwọn ń sọ àwọn. ayé tuntun ayé tuntun. àwọn wá sáré lọlé. ayé máa lé. wọ́n ní kódà ìgbà táwọn sọ pé àárò bàbá àwọn ń sọ àwọn ní ọ̀rẹ́ àwọn gangan ló fún àwọn ní change díẹ̀. wọ́n ló fáwọn ní two hundred naira wọ́n làwọn ò lè gbàgbé. wọ́n níbẹ̀ làwọn ti ra nǹkan lọ́wọ́ ẹ ti rí ibi tí ìrìn àjò tí wọ́n ọmọ tó wà ní skul ni mo ra nǹkan lọ fún bàbá àti màmá rẹ̀ wọ́n ní admission àwọn àtowó skul àwọn òṣèyìn àǹtí kejì tí àwọn ní change lọ́wọ́ níṣó àwọn wá ra nǹkan lọ́wọ́ lọ fún bàbá àwọn wọ́n ní bàbá àwọn fẹ́ràn èso wọ́n láwọn wá rè èso lọ́wọ́ lọ fún wọ́n ní ẹni tó ń bá wọn sọ̀rọ̀ ìfẹ́ yìí òun ti wá wá họ́ọ̀lù tí wọ́n jọ ń gbéhùn náà ó mọ̀ dákọ̀ họ́ọ̀lù báyìí ọlọ́rẹ́ àwọn wá ọ̀rẹ́ àwọn ló wá ṣe lálejò wọ́n ló wá béèrè lọ́wọ́ arákùnrin yẹn pé kí ló special lára eh, lágbájá tó fi máa ń tẹ̀lé tẹ̀lé pé ìgbà míì gan máa ń ṣe bẹ́ẹ̀ pé o ti sọpọlọ rẹ nù ìyẹn wá ní kì í ṣe pé ó beautiful lọ títì pé ṣùgbọ́n òun kàn láìkẹ́ torí pé ó calm ó wá ń béèrè pé ṣé òun ò calm ni ah, ìwọ náà calm àmọ́ ẹni tó wù ú nù àwa ni òun fẹ́ fàṣírí kan sí lọ́wọ́ o àti rí admission lágbájá ṣo mọ̀ pé kò ṣẹ̀yìn o àti sanwó léwe rẹ̀ kò ṣẹ̀yìn o kápọ̀ wọn àti ẹ̀ làwọn jọ ń rò ayé rẹ̀ ó ti dáa jù báyìí lọ wọ́n ní arákùnrin yẹn ka sára àmọ́ nígbà tí ó padà wá kò wá wọlé bó ṣe máa ń wọlé mọ́ ó dúró sí ibi tó jìnnà díẹ̀ ó wáá bẹ ẹnìkan kó pè òun wá olóhùn wa àwọn béèrè pé kò wọlé ni wá sọ fáwọn pé lágbájá tí o introduce gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yẹn pé kì í ṣọ̀rẹ́ ẹ̀. wọ́n nígbà tó sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ bọ̀ ṣe làwọn gbaná jẹ torí pé àwọn wò pé ó fẹ́ da àárín àwọn ọ̀rẹ́ rú ni. ní báwọn ò ṣe bá a sọ̀rọ̀ mọ́ nìyẹn o. bàbá tí àwọn rọ́wọ́ mú tiwọn àwọn ṣètò bí ọmọ wọn ó ṣe lọ sef lẹ́kọ̀ọ́ kí ni wọ́n rìn nàìjíríà bẹ́ẹ̀ wá mọ́ hmm. wọ́n nígbà tí posting fẹ́ jáde làwọn ti ń gbọ́ fìrìfìrì pé kọ́mọ̀ ṣe pé north ni wọ́n ó taari àwọn lọ wọ́n ní bàbá àwọn wá béèrè pé ṣé wọn náà láìkí èkó wọn láwọn ní ah, àwọn náà láìkí ẹ. kí máa ṣàlẹ́ yìí sí o kò wọ́n rìn táwọn lọ sef lẹ́kọ̀ọ́ kódà gbà táwọn ó sef báǹkì kan làwọn ti sef ibẹ̀ lẹ́nìkan ti wá wo koko máwọn mo á béèrè mo ní ṣe àǹtí kejì ṣe àwọn lélẹ̀ ni ẹnìkejì bá wọn sọ̀rọ̀ ni ah, wọ́n ń bá wọn sọ̀rọ̀ àmọ́ n tó ṣẹlẹ̀ rèé nínú ìrìn àjò ayé hmm, kádàrá àwọn tó bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ló máa ń sábà bá ọmọ bàbá tálákà sọ̀rọ̀ àwọn tí ọmọ bàbá olówó máa ń rí pẹ̀lú pó beautiful ó ti yé yín bí àwọn tí ò ní much lọ́wọ́ lọ títí. ìlà tí ṣayé yìí sí o bóyá mi. wọ́n ní ṣùgbọ́n àwọn ò lè ẹ́fà rò ó wọ́n ní kò mọ́ sọ pé i'm happy for you i'm happy for you. ẹnìkan wá wo mọ́ wọn. wọ́n lẹ́nìyẹn àwọn arípo serious kódà bíi mọ́ṣáfẹ́ jẹ́ ń bẹ̀ wọ́n lẹ́nu yẹn ṣà ń lọ́gun pé káwọn mú un lọ sọ́dọ̀ bàbá àwọn àti àwọn. àwọn wá wò pé káwọn sọ fọ́ọ̀rẹ́ àwọn pé àwọn fẹ́ lọ sọ́dọ̀ bàbá àti àwọn ní arákùnrin káwọn tiẹ̀ mú lọlé kò jẹ́ kò jẹ́ káwọn gbádùn. wọ́n ní àwọn ń close báyìí yóò ti wà lẹ́nu ọ̀nà lẹ́nu géètì. wọ́n ló wá ní káwọn mú lọ àwọn bá gbà pa àwọn mú lọ. ayé màdé wọ́n níjọ́ tí àwọn fẹ́ mú un lọ wọ́n ní àwọn mú ọkùnrin wálé ọ̀rẹ́ àwọn náà wà ńbẹ̀. kódà ó súnlé àwọn mọ́júmọ́ láti ṣe oúnjẹ ẹlẹ̀ táwọn fi gba àwọn mọ̀lẹ́bí arákùnrin yẹn wọlé. ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ni pé nígbà tí wọ́n ní kí àwọn tó wálé mọ́ ọ lọ pé wọ́n ó fi ọjọ́ ọ mọ̀mí mọ̀ ọ́ gangan ránṣẹ́ sí wọn. lẹ́nu yẹ ká ṣe ayé gbà jẹjẹ ilé ayé. làwọn rí i pé bọ̀dá bẹ̀rẹ̀ sí ní dọwọ́ rú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀. ṣé àmọ̀ pé tẹ́lẹ̀ òun ló máa wá ń gbé wọn lẹ́nu ọ̀nà ibi iṣẹ́ ọba di káwọn máa retí re mú. ọ̀rẹ́ wọn àtúnbẹ̀rẹ̀ tó fẹ́ máa lọ pé bí kò máa sọ pé ṣé John ò tí ì dé náà ni jẹ́ kókó máa gbé ẹ ni ọba gbé àwọn lọ. máa ṣàyẹ̀yìn sí o kò yé mi ayé tótó ayé tótó ayé máa lè. kò ju bí oṣù mélòó kan lẹ́yìn ẹ̀ làwọn bá gbọ́ tó ń sọ fáwọn pé ah, àwọn máa fi bíṣẹ́ lẹ̀ o pé àwọn fẹ́ lọ abroad. lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ ṣẹ́ṣọ́ bàbá ń pèrò lábẹ́lẹ̀. àwọn náà kọ́kọ́ fakọ sí i gẹ́gẹ́ bí obìnrin pé àwọn ò ní wọ́kùnrin yẹn lọ ó ti yé yín bíi kéèyàn máa sọ pé ah ó yẹ kó ṣe gbá kan ó ṣẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló máa ń ṣe bẹ́ẹ̀ tọkùnrin bá ti ṣàwọn ọmọ nìkan tó bá máa kí fún ni máa kí fún tí ọmọ pé nǹkan ti ṣeun. ìjọ tó wá pakítí mọ́lẹ̀ pé kó wọ́n wá bọ́ra John lọ lé mo kàn ń pè bọ́ra John ni o ó ti yé yín yóò délé bọ́ra John ni wọ́n ní ní kíni àti last month ló ti kó kúrò níbí kò fà dírẹ́sì ilẹ̀ kò fi kankan lẹ́ ẹni táwọn wá mọ̀mọ́ bọ́ra John làwọn bá tún wá yẹn náà lọ pé káwọn lọ sọ pé ṣé nǹkan tí John ṣe dà nìyẹn bá sọ pé ah, wọ́n bá sọ fáwọn pé John èso ọmọ kékeré èbó ń lórí ọ ah, èwo ni tọ́ wọn tá a wá dá sí ńgbà tí ń dùn láàrin yín sọ wá bá wọn ni. wọ́n ní àwọn sunkún arábìnrin tọ́jọ́ rẹ̀ àwọn èsì fún àwọn léjìká rẹ̀ láti sunkún lé táwọn ò sì mọ̀ pé arábìnrin yìí ó ti parí iṣẹ́ wọ́n ti ṣe visa bọ́dà John àwọn àti ẹ̀ ni wọ́n jọ ń travel out. wọ́n ní kò pẹ́ tí wọ́n lọ arábìnrin yìí sì máa ń bá wọn sọ̀rọ̀ táwọn mọ̀ pé wọ́n lọ ṣe márèèjì lọ́hùn ni iná níwà kan tí ò da wọ́n ní kì í ṣe pé àwọn níwà kan tí ò da àwọn kan rí àwọn àwọn ti ẹ̀ka sí àmúwá ọlọ́run àmọ́ lẹ́yìn ìgbà tí bra John yìí ti lọ ẹjá mọ̀ pé ní bra John láti ìgbà tí bra John yìí ti lọ ní ọ̀rọ̀ ìfẹ́ à ń lọ́kọ ló ti wá sú àwọn. bàbá lágbọ́n ọ̀rẹ́ mi. wọ́n ní kì í kú ṣe pé ó ní kébèkébè làwọn ṣé mo dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ kan táwọn máa ń ṣe wọléwọ̀de pẹ̀lú ẹ̀ ó tún ti kúrò nàìjíríà. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ o. wọ́n nígbà míì níbi iṣẹ́ wọ́n fọwọ́ gba tébù ni pé kí ló ṣe ẹ́ àwọn ó ti ronú lọ. wọ́n ní kò pẹ́ púpọ̀ àwọn ọkùnrin míì náà wá o ṣùgbọ́n ó rú àwọn lójú àwọn sì ní wọn ò fi kọ́ àwọn káwọn mọ̀ ya ojúlé ká a fẹ́ lọ gbàdúrà a fẹ́ lọ béèrè nǹkan kan. ti máa ṣayé yìí sí o kò yé mi o ayé tótó ayé tótó. lẹ́yìn ọdún méjì wọ́n ní ọ̀rẹ́ àwọn fi fọ́tò ránṣẹ́ kódà wọ́n pákéjì fọ́tò yẹn tó pọ̀ àmọ́ ibi táwọn ti táwọn tó ti fura táwọn tó ti gọra àwọn ni pé kò sí fọ́tò ọkọ àtìyàwó nu fọ́tò tó fi ránṣẹ́ sáwọn fọ́tò ọmọ rẹ̀ ló fi ránṣẹ́ sáwọn wọ́n ní àwọn wo fọ́tò ọmọ yẹn inú àwọn dùn wọ́n ló níbì kan táwọn ti mọ ń rìsífù kọ́ọ̀lù rẹ̀ àwọn lọ rìsífù kọ́ọ̀lù rẹ̀ àwọn pariwo wọ́n ní àwọn wá sọ pé kó jẹ́ káwọn bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn sì bọ́kùnrin kan sọ̀rọ̀ náà wọ́n ní ohun rẹ̀ ò tiẹ̀ jó ohun bora john rárá wọ́n láwọn bá wọn sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ò wá ronú lọ síbẹ̀ pé fọ́tò tí wọ́n fi kórè àrùn gbé ránṣẹ́ sáwọn táwọn wò táwọn dunú lé lórí pé ebi bàbá ọmọ àti ìyá ọmọ tiẹ̀ gbé ọmọ lọ́wọ́ wọn láwọn ò tiẹ̀ ronú lọ ayé ayé wọn sọ bó ṣe ń lọ wọn ni kódà ó lóun fowó ránṣẹ́ ó sì tún fowó ránṣẹ́ sáwọn. Hmm. gangan ni wàhálà wàá ṣẹlẹ̀ ń bọ̀ náà ẹ yẹ ààrẹ bò ni. ayé tuntun báǹkì lónìí. ìgbà tá a wà ní skul a máa ń kọrin kan I remember when I was a soldier wọ́n ń kọ́ wa rọ́ngbà náà nígbà wo la jẹ́ sójà. àti àwọn gbà mo rí ilé ìgbà mo á fòye gbé gbàtẹ́sí wà ní báǹkì ẹ ra sáà thank you sir. ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ah, àwa nìyẹn. ààrẹ àjọ tí wọ́n ń pè ní. life plus foundation international. Hmm. olùléeṣẹ́ wà ní. èkó. èkó ń bọ̀ ládírẹ́sì yín lẹ́kọ̀ọ́. third floor number one one three allen roundabout opposite old alade market níkẹjà. Eh. third floor. third floor the whole of that floor ní alẹ́ about. ibẹ̀ ni ojú ìṣe ilé iṣẹ́ wa wà. ok kò sígbà tẹ́ ẹ̀ sì ń ṣí ṣọ́ọ̀bù ah. Ah, ó ti dọ́fíìsì. ó ti dọ́fíìsì. iye <laughs> ṣe ṣọ́ọ̀bù mọ́ <laughs> tiwa báyìí ní ṣọ́ọ̀bù. Hmm. Ah, ọ́fíìsì ti náà. <laughs> Um, life plus gbogbo ayé ti ń gbọ́ ọkọ̀ yín. bẹ́ẹ̀ni àjọ yìí kí ló dúró fún. n tó dúró fún ó ní àjọ tí a mọ̀ gẹ́gẹ́ bí àjọ tí ń gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ. ok tó ń jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n mọ̀ wípé àtẹ́lẹwọ́ ẹni nìkan ní ìtàn ní ìjẹ. Hmm. a mú iṣẹ́ àgbẹ̀ ní bàdà torí pé iṣẹ́ àbáláyé ò ní iṣẹ́ àgbẹ̀ hmm. iṣẹ́ abínibíni iṣẹ́ tí ò lè tí ni iṣẹ́ tí ò lè sá ni hmm. títí látijọ́ aláyé sí dáyé. iṣẹ́ àgbẹ̀ ti wà. iṣẹ́ àgbẹ̀ ti wà. so a ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi mo ṣe bá wa sọ̀rọ̀ yìí a ní physical office méjìlá ní nìbàdàn hmm. ní gbogbo twenty six states ńlá ti ní offices tí hmm. sẹ́mínà ń lọ lọ́wọ́ so nílùú ìbàdàn bí olú iléeṣẹ́ wa ó wà ní ilé blue house tó kọjú sí switch hotel ní olùsànyà junction ní ring road aago mọ́kànlá ní ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ ń bẹ̀ lọ́la bákan náà àwa tó bá jẹ́ pé Baṣọ̀run ló súnmọ́ wa ìbùkún olúha tó dojúkọ bcos ní basọ̀run nìbàdàn dẹ́n gbogbo ẹ̀yin ẹ̀ tó ń gbọ́ mi ní area apẹ̀tẹ̀ lọ́la láago mẹ́wàá àárọ̀ cac good women convention ground tó wà ní akko junction ní apẹ̀tẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wáyé ń bẹ̀ à ń try láti gbé súnmọ́ àwọn èèyàn so that distance ò ní jẹ́ barrier so lórí tọrọ investment mm. tá a sọ. àti lọ́sẹ̀ yìí la fi sọ. bẹ́ẹ̀ ni torí wípé a fẹ́ jẹ́ iléeṣẹ́ tó ń tíìchì àwọn èèyàn tó ń líìdì pẹ̀lú àpẹẹrẹ hmm. tá a bá là ń kọ́ àwọn èèyàn bá a ṣe ń sin ẹdìẹ ṣé kò yẹ káwa náà lóko ẹdìẹ ṣé kò yẹ káwa náà lóko ìgbín òkú hmm. ẹlẹ́dẹ̀ òkú hmm. ẹja torí pé the best way to lead people is by example ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tán ń gbọ́ mi báyìí wọn à lè ráyè iṣẹ́ wọn ò lè fún wọn láyè láti wá máa sin ẹdìẹ ìwọ náà owó rẹ lè ṣiṣẹ́ fún ẹ mo máa ń sọ̀rọ̀ kan wípé ní nàìjíríà tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ ní rán owó ńṣẹ́ nígbà tó wó rán àwọn kan ńṣẹ́ bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ni ló mú owó lẹ́rú nígbà tó wó mú àwọn kan lẹ́rú hmm. àwọn kan owó ní ń ṣerú wọn àwọn èèyàn kan sì wà tó yẹ pé àwọn gangan ní ń ṣerú owó so ọfẹ́ rán owó ńṣẹ́ lọ́dún yìí investment platform tá a gbé jáde mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tó ti darapọ̀ mọ́ wa lọ́dún tó lọ hmm. mò ń gbà ládùúrà pé gbogbo ń tẹ́ ti jù lọ kò ní jò yẹn lọ. àmín àǹfààní mi rèé a mú ìlérí wa ṣẹ fún gbogbo àwọn tó bá wa dòwò pọ̀ lọ́dún tó lọ hmm. àwọn tó gba rìtọ́ọ̀nù wọn wọ́n gbà àwọn tó fẹ́ rúlẹ̀ ova àwọn rúlẹ̀ ova ṣùgbọ́n tọdún yìí látún gbédè yìí o ká tó tún sọ̀rọ̀ rẹ̀ o tún dọ̀dún ti ń bọ̀ hmm. ìwọ náà fẹ́ bá wa dòwò pọ̀ o fẹ́ join life plus investors forum one million naira ní yúnítì kan èèyàn lè ṣe unit méjì èèyàn lè ṣe unit mẹ́ta so nọmba ẹ eh, a ṣe ìpàdé láago mẹ́wàá níjọ́ friday tí ń bọ̀ yìí gbogbo wọn tó ti sẹ́ndì dítèlì wọn pátá a sẹ́ndì invitation sí wọn a sọ hmm. venue ibi tá a ti pàdé níbi tá a ti yànnàná kí n tiẹ̀ ní tá à ń fowó yìí ṣe gbogbo wọn projẹ́tì wa. ọdún tó kọjá ìrẹsì ni. ìrẹsì ni lọ́dún yìí poultry la fẹ́ fèsì gan-an bẹ́ẹ̀ ni torí pa ti rí àṣeyọrí tó wà mo tiẹ̀ ní kí n béèrè life plus rice. bẹ́ẹ̀ni ìgbà wo ni yóò jáde àbí ká ṣe nímọ̀ ọ̀nù. irọ́ oṣù tí ń bọ̀ yìí ni ó jáde so gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ distributor wa hmm. oṣù yìí ni ó jáde àti ní mailing factory wa mm. ní Adó Èkìtì then àwa náà la fẹ́ jẹ́ major of taker of paddy rice mm. ní south west so a ti ń ṣiṣẹ́ lórí ẹ̀sà so gbogbo ẹ̀ wá tá a bá fẹ́ jẹ́ distributor life plus tákòókò bá tó nọ́mbà tá a pè á sọ̀rọ̀ rẹ̀. nọ́mbà wo làwọn investors tó. So, àwọn investors. àwọn potential investors. investors ẹ <laughs> send the full name yín whatsapp number yín àti location yín ẹ mm. send ẹ sí zero eight zero double nine four one six nine four nine. ẹ tún mú o. zero eight zero nine nine four one six nine four nine kẹ́ ẹ hmm. tó lè sẹ́ǹdì ẹ̀ ó mìíràn wípé o ṣetán láti darapọ̀ mọ́ wa o sì ní tó ó kéré tán one million naira hmm. a wà á invite wa ṣùgbọ́n fún sẹ́mínà eléyìí tí ó wáyé lọ́la hmm. nọ́mbà tẹ́ péré tẹ́ ẹ bá ń bọ̀ wá fún sẹ́mínà yìí one thousand naira lówó wọlé tí ó fún yín lórí ọ̀fẹ́ láti gba membership form wa àti brochure àrò àbánisọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ péré zero eight zero three four three three sixty thirty lẹ́ẹ̀kan sí zero eight zero three four three three six zero three zero ẹlẹ́ẹ̀kejì zero eight zero nine nine nine nine mẹ́ta one nine five three eight zero eight zero nine nine nine one nine five three eight the last one ni zero seven zero three four four six six three three seven lẹ́ẹ̀kan sí zero seven zero three double four double six double three seven. Hmm ó kọ yín sà. Adéníran Samson lórúkọ mi. ẹ ṣeun ìdẹ̀ndẹ́ lè fojú jọ sílẹ̀ ajẹ́ kò jọra wọn kó ń bẹ̀ yẹn náà máa bọ̀ nílé ìtajà fóònù MD Global Communication kí wọn náà wá mú ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú àṣẹsílẹ̀ owó díẹ̀ tó sì mọ sẹ̀yọ́kù pẹ̀lú rọrùn torí ìkànsí rẹ ni tó já gere ṣe pàtàkì ní sànmọ́nì tá a wà yìí gbogbo ẹ̀yin bòbọ́ bèbí tó dà mọ̀ àtẹ̀yin bàbá màmá tó mẹ́nu bẹ̀ ẹ má ṣiyèméjì ẹ máa bọ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sílẹ̀ ìtajà MD Global Communication níbẹ̀ nìkan náà ti lè fún yín ní tẹ́ fẹ́ tọ́rọ̀ bá dọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ báraẹnisọ̀rọ̀ tó dúró re tẹ́yìn náà sì lè máa bù gas kéékèèlé àjọ máa lò gbà yìí pẹ̀lú fóònù tó ṣe é mú yan gan ni báwo lè ṣe fẹ́ sí Infinix Tecno itel Samsung iPhone tuntun àti UKUs tó lé ńlẹ̀ ìwọ náà mọ́ tẹ́tì láti darapọ̀ máwọn tó lójúlówó ẹ̀rọ báraẹnisọ̀rọ̀ láwùjọ àǹfààní iṣẹ́ díẹ̀díẹ̀ sì tún wà lọ́dọ̀ wọn kàn sí wọn ní AA complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà Academy Iwo Road Ìbàdàn zero eight zero six zero six two eight eight four eight MD Global Communication OPP ó pọ̀ pa. ilé iṣẹ́ kan àròtún rí. iléeṣẹ́ life plus foundation international kóde dé lórí ọ̀nà tá a gbà láti bọ́ lọ́wọ́ kò sí kò ká kò tó tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fira lójoojúmọ́ níbi tí wọ́n ti máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tá a lè gbà láti máa ṣe ẹja ọ̀yà ìgbín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sì ni kò yọ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kọ́ nípa bí a ṣe ń sara lóge sílẹ̀ bá a ṣe ń ṣe ọṣẹ ọ̀dà kándù gbogbo ń ṣe tẹ̀sí ń ta kébékébé. ẹ ṣe máa bọ̀ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí tí ó wáyé lọ́la lọ́fíìsì wa méjèèjì tó wà ní. ìbùkún olú house ní bcos bá sọ̀rọ̀ ìbàdàn. àti ọ́fíìsì wa kejì tó wà ní ilé blue olùsẹ̀yà junction ní switch hotel ring road ìbàdàn. ìdánilẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ nígbà tí tọ̀sán one thousand naira lówó fọ́ọ̀mù o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three five six two two one six six. ó àgbẹ̀ irú tí ṣíyan lójú pópó àrà lójú títì kẹ̀kẹ́ rèé tó dàbí mọ́tò kẹ̀kẹ́ holland holland tricycle mójò ń rọ̀ mo ń ràn mọ gbádùn ara rẹ lọ ní kò séwu ẹrù mi jábọ́ bàtà ṣèṣì bọ́lẹ̀ ò sí mbẹ̀ kẹ̀kẹ́ alákàmọ́ra bíi mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ holland tricycle àti wọlé sínú ẹ̀ àtàtì sọ̀kalẹ̀ láti inú ẹ̀ kò nira holland tricycle jíjókòó sínú rẹ̀ kì í ṣàgìrà fìdíkà kẹ̀kẹ́ tó gbẹrù tó gbààyàn wọnú investment ló ṣe nílẹ̀ yìí. olú iléeṣẹ́ holland ń fìkàlẹ̀ sí six and seven akala express road opposite fort oil new garage nìbàdàn. ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní dojúkọ pdp secretariat ogoluwa area gbọ̀ngàn road osun state telephone zero zero six five seven seven seven four four three zero seven zero five nine one three three eight two four zero zero three three eight five two seven one six. bẹ́ẹ̀ lẹ́sìn tún lè rí ẹ̀yáwó gbà láti ra èyíkéyìí nínú àwọn ọ̀kadà ẹlẹ́sẹ̀ mẹ́ta tàbẹ́lẹ́sẹ̀ méjì wọ̀nyí ní full range microfinance bank tó ń bẹ ládàmásẹ̀gbà ńlẹ̀ ìbàdàn holland tricycle kù òun gangan la yẹn ń ta sí ó tún ti ṣẹlẹ̀ ní laplace easter mega promo ni gbogbo ènìyàn náà jẹ̀bọ̀ lásìkò ọdún àjíǹde ní àtàgbègbè ẹ̀ easter mega promo ni o láti fi ẹ̀mí ìmúrin àwọn ògbóǹbàrà lè tajà laplace ra fóònù nílé ìtajà laplace tàbí èyíkéyìí electronics nke ìlónú ilé lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń gba tíkẹ́ẹ̀tì oríire láti kópa nínú ìyíkòtò tí ó wáyé ní ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún twenty twenty one níbi tí ọ̀pọ̀lọpọ̀ freezer washing machine tẹlifíṣàn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìlónú ilé mi mo mọ̀ pé fẹ́ mọ ibi ni o ní nọ́mbà nine and eleven queen elizabeth road ládùn àdójúkọ group medical mọ́kọ́lá ìbàdàn àti ní subsidy forty two kókó mọ́ ọ̀dùgbẹ̀ nìbàdàn òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nílé ìtajà laplace tí wọ́n yàtọ̀ jọ ọgbọ́njọ́ oṣù kẹrin ni ìyókù torí rẹ̀ ó wáyé o ìdájúkọ gba tíkẹ́ẹ̀tì rẹ kó tó dìgbà náà àjọ tí ń ṣàbójútó tẹ́tẹ́ oríire lórílẹ̀‐èdè nàìjíríà national lottery commission fọwọ́ sí wọ́n sì fòǹtẹ̀lú fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé oh eight one three two three seven five six six six oh eight one three two three seven five six six six ọ̀dọ́ àjíǹde ti dùn laplace lóníkó odò lóríire. ẹ káàbọ̀ padà aago mẹ́fà àbọ̀ ti ró kangó inú ìkúlù fresh ni mo wà let's talk about it àjọrò ìrìn àjò ẹnìkan rèé tó dára dé ọ̀rẹ́ tán yányán ọwọ́ ọ̀rẹ́ ló ti ń rí gbà àwọn ò là wọn ò sì lu wọn ò ní gá wọn ò sì ní go àmọ́ ọ̀rẹ́ yìí fẹ́ràn rẹ̀ ókè kì í ṣe pé bóyá ó mọ̀wé tọ́rẹ́ yẹn ń ka kọ́ ìwé lára ẹ̀ ọ̀rẹ́ wọn kàn bẹ̀rẹ̀ náà ni àmọ́ bí ò ṣe là tí ò ṣe lu tó ti lé kòlà kò ṣàgbéjáde àwọn nǹkan tó rọ̀ ṣọ̀mí ló máa ń sábà wá sí nkí àti ẹ̀. bọ́lá òun ṣe yan tiẹ̀ nù. mo á bẹ̀rẹ̀ mo ní àǹtí ìgbà wo lẹ wá mọ̀ wọ́n ní ọ̀nkú yóò wọ́n ní school àwọn máa ń ṣe old student association meeting wọ́n nígbà míì wọ́n máa ń dáwó wọ́n ní òun náà máa ń fowó tiẹ̀ ránṣẹ́ wọ́n dárúkọ ẹnìkan tó ń coordinate bọ̀ kò ní ìdíkì ń dárúkọ wọ́n lẹ́nìyẹn náà máa ń lọ òun máa ń wọlé sọ̀hún máa ń bọ̀ wọ́n ní ṣùgbọ́n ìlú òyìnbó kò ń ṣe nǹkan tó wu àwọn wọ́n nígbà tí bàbá àwọn ṣaláìsí wọ́n ní àwọn pè é láti ọ́fíìsì táwọn wà torí pé àwọn ti kúrò ní báǹkì yẹn wọ́n láwọn pè é àwọn sọ fún un wọ́n ní kì í tí ì ṣayé ká ṣe fídíò báyìí kápáyé fídíò báyìí ni ìbá tiẹ̀ ṣe. ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. wọ́n láwọn pè é àwọn sọ fún wọn ní ó dẹ̀ ó ṣọmọlúàbí wọ́n ní ṣé mo lè gbàgbọ́ pé ó wá sí nàìjíríà torí òkú bàbá àwọn àwọn jọ wọṣọ kan náà wọ́n nígbà yẹn dẹ̀ ní àwọn ò tí ì wá lẹ́nìkankan tí àwọn fẹ́ sọ pé àwọn fẹ́ ó ní ọkàn àwọn ò sínú ìfẹ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà míì tó jẹ́ pé tí ọkùnrin kan bá kúrò ní láìfo obìnrin míì á dàbí ìgbà tí obìnrin yẹn wà ní kòròfo hmm. wọ́n láwọn èèyàn ń bá wọn sọ̀rọ̀ àwọn tó dẹ̀ make sense ni wọ́n ní ṣùgbọ́n àwọn àwọn sì ń ọkàn wọn sì ń lọ sọ́dọ̀ ẹni tá a pè ní Bra John tá a dà pè ní Bra John ọkàn wọn sì máa ń lọ síbẹ̀ àwọn àwò pé láì ṣẹ̀ láì rò kì í ṣe pé àwọn jà kì í ṣe pé àwọn ta wọ́n pack off báyẹn lẹ́ẹ̀kejì káwọn ọmọ tiẹ̀ wá tiẹ̀ wá rí mọ́ láì ṣàbẹ́rẹ́ ó ní ìdí nìyẹn tó fi jẹ́ pé èkó wa á dùn mọ́ àwọn tá à ń fẹ́ padà sílùú ìbàdàn. wọ́n lẹ́yìn yẹn wá láti ìlú òyìnbó ó fáwọn lówó bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe páwọn náà páwọn náà ń tọrọ jẹ ìwọ̀sẹ̀ mọ̀ pé ẹni tó bómi lámù tí nǹkan ń bẹ ńlẹ̀ fún tẹ́lẹ̀ ó ti yé yín. wọ́n láwọn ń bá ìrìn àjò ayé àwọn lọ àwọn dẹ̀ sì ń ṣọ̀rẹ́ ṣùgbọ́n kò kàn constant bíi ti tẹ́lẹ̀ ni bí ìgbà míì táwọn bá fẹ́ sọ pé káwọn tiẹ̀ rẹ́ni bá sọ̀rọ̀ wọ́n ní ìgbà yẹn ló máa sọ fáwọn pé mo wá ń bíṣẹ́ mo wá ń bíṣẹ́ máa pè é létà máa pè é létà tí mo bá àwọn aráàlú òyìnbó ṣe wọ́n nígbò ya ó sọ pé ah ṣáwọn ò ní ṣe masters ni pé òun ti continue education òun bẹ́ẹ̀ lẹ́yìn tó ti bímọ méjì wọ́n láwọn tún wò pé àwọn wá sọ pé wọ́n mú mọ̀ ká ìyókù jàre pé orí àwọn ò tiẹ̀ gbéwèé mọ́ pé kápọ̀ wà nàìjíríà ní bóyá àwọn ò bá rẹ̀ máa bá ṣe competition àwọn fi sọ̀rọ̀ ẹ̀rín wọ́n dẹ̀ gbàgbé ẹ̀. ẹnì kan tóun náà jẹ́ bí ọ̀rẹ́ wọn àmọ́ tí kò súnmọ́ wọn dandan tó mọ àwọn méjèèjì pọ̀ pé ọ̀rẹ́ ni wọ́n. ayé tọ́jọ́ wọ́n ní ó ṣàdédé pàdé àwọn ní mọ́kọ́lá wọ́n láwọn lọ sí ilé ìgbafẹ́ ilé ìjẹun ìgbàlódé kan mo gé àwọn nǹkan kan sẹ́yìn o wọ́n láwọn ti márì àwọn sì bí ọmọ kan táwọn bí síbẹ̀ ṣùgbọ́n ẹni táwọn fẹ́ yẹn náà ẹnìyẹn ló wo koko mọ́ wọn ní àwọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ olóòkan sí i ṣùgbọ́n ó ti fẹ́ mọ ìyá àwọn ti fẹ́ para ẹ̀ sáwọn lọ́rùn làwọn gbà pé káwọn ṣègbéyàwó wọn ò tiẹ̀ pariwo rárá wọ́n ní ọ̀rẹ́ àwọn fún àwọn ní five hundred thousand naira káwọn fi ṣègbéyàwó. ibi wàhálà wà rèé ẹnìkan lára àwọn táwọn jọ lọ sí secondary school yẹn tó mọ àwọn dáadáa ó pàdé àwọn ní mọ́kọ́lá. ó yọ̀ mọ́ àwọn àwọn náà yọ̀ mọ́ torí pé ojú ti ríra ó sọ pé ibi báyìí báyìí báyìí ni òun gbé òun kàn máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni láwọn náà wá ní àṣọ ò pé bẹ́ẹ̀ lọ́rẹ́ mi wà ní ló sọ pé àwọn máa ń ríra. kí sí o kò yé mi. wọ́n lẹ́nìyẹn júwe ilé fáwọn pé káwọn wá sílé. ayé máa lè. wọ́n ní ọjọ́ tó tiẹ̀ fáwọn àwọn ọ̀rá àyè lọ. wọ́n nítorí àwọn làwọn máa lead fellowship lọ́jọ́ yẹn. wọ́n láwọn ti jẹ́ ho fún un káwọn tó délé káwọn tó rántí pé ah àwọn màlà wọn máa lead fellowship àwọn ò lọ. wọ́n ní ló ta àwọn bá a sọ̀rọ̀ pé kó mọ̀ bínú àwọn padà lọ. ibi tí jẹbẹtẹ ti gbọ́mọ lé wọn lọ́wọ́ rèé o ṣe mọ̀ kó àwọn aráàlú òyìnbó máa kó fọ́tò jáde fún ẹ láti wò ó wo fọ́tò <laughs> wọ́n sì fi bíi júùsì kan sẹ́rí tọ́ra mọ́ mu sí wọ́n lè fẹ́ pàṣẹ́gbẹ́ àbí cashew nut <laughs> wọ́n lọ kí kanjú òní lọ́ba ní ṣe ẹ̀ máa ń di ẹ gbá máa là jáde ẹ máa ń di júùsì dìde ẹ léwédú wọn láwọn òní ẹ rán mọ́ ọ̀nkú ẹ̀ ní ṣe nǹkan mi fúnra mi. <laughs> tẹ́ ja tí ó yọ̀ dáadáa hmm, lọ́mọdé àrí kò ṣe dáadáa. ebi wọ́n ti ń sọ ìyún sẹ́nu tí wọ́n ti ń wo fọ́tò fọ́tò tó ga gèlè mọ́ wọn ló tẹ̀ ti fẹ́ mọ sú àwọn wọn ló wá ní wáwọ̀ rẹ̀ wáwọ̀ rẹ̀ wáwọ̀ rẹ̀ àti fámìlì ẹ̀ no no no no ah no ọlọ́run bless lágbájá ló. là ń bá ń wò ó níjẹ̀bẹ̀ tẹ́ bá gbọ́mọ láwọn lọ ló bá di ọkọ àwọn hmm. wọn láwọn ń wò ó wọn láwọn tuntun àwọn tuntun wò ó wọn ló bá ní à ibẹ̀ yóò clear ló bá ọba tún mú mi jáde. Hmm. wọ́n níbi kan wà tí ọkọ wọn ti fìgò sójú ibì kan wà tó ti yọ̀gò tán lójú tán yányán ó fìgò síbi agbárí báyìí wọn láwọn ní yẹ́ẹ̀sì. wọ́n láwọn wá béèrè pé ṣé ó dẹ̀ ṣú ọ̀pẹ ọkọ lágbára wọn ni àá wọ́n láwọn wá wò pé báwo làwọn ṣe wá máa ń bá a sọ̀rọ̀ wọ́n ní ọlọ́run ló yọ wọ́n jọ náà àwọn ọba kó sí kànáà o àwọn lọ fọ̀rọ̀ yìí lọ pásítọ̀ chọ́ọ̀chì àwọn ó ní káwọn gbé sára bó lèèyàn ṣe ń gbérú ẹ̀ sára ha èèyàn mà burú nínú ìrìn àjò ayé yìí o ẹni tó sùn sí gbáàyà gan igbáàyè èèyàn gan ṣé èèyàn mọ ohun tó ń rò ṣáá àwọn fẹ́lẹ́ bunú kò mọ̀ já àríkùn àṣebí ẹni tó fẹ́ràn mọ̀ ló mọ̀ ṣó mẹ́ni tó nífẹ̀ẹ́ títí ẹ. Hmm. àwọn tún tún wò pé àbí. àárín nílẹ̀ inú bẹ̀rẹ̀ ṣe wọ́n nígbà tó yá ló bá ló bá di pé wọ́n á máa sọ fáwọn pọ́ńpè àwọn ò fẹ́ gbé ìpè rẹ̀ àmọ́ kò pẹ́ sígbà yẹn làwọn gbọ́ pé bàbá rẹ̀ kú wọ́n láwọn wá gbọ́ lẹ́nu kan lára àwọn àbúrò ẹ̀ pé bàbá ẹ̀ ti sọ pé kóun àtọkọ ẹ̀ wá take over company àwọn. ayé ta wà yí ogun ni. àwọn wá rẹkẹ pé bóyá yóò wálé kò ní mọ́kọ rẹ̀ wá. wọ́n ní kí n má tàn mí káwọn má tàn mí ọjọ́ táwọn ti discover yẹn ní ìfẹ́ ọkọ èyí táwọn ti ẹ̀jọ́ ń ṣe rìnrìn nínú ilé yẹn ló tún wá yọ dànù tẹ́yẹ́yẹ́. ayé t èrè àjò ẹnìkan rèé o ìkóríta kò yé mi mọ́ tí wọ́n wà rèé o mò ń gé àwọn nǹkan kan sá sẹ́yìn díẹ̀díẹ̀. àǹtí wálé pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n dẹ̀ wá ṣègbéyàwó. àwọn ò lè mú mọ́ra àwọn confront ẹ̀. ó dìjà ńlá àwọn èèyàn mú àwọn. àmọ́ pásítọ̀ church àwọn sọ pé káwọn fìjà fọlọ́hún jà dúró fìjà fọlọ́hún jà wo ni wọ́n nígbà tí pásítọ̀ pray pásítọ̀ ní agbára òkùnkùn ni wọ́n fi gba ọkọ lọ́wọ́ àwọn mọ́ tó bá jẹ́ ọkọ àwọn àwọn ò sì padà fẹ́ padà wọ́n láwọn ò ní tàn mí wọ́n láwọn sọ fún ọkọ àwọn pé ṣó lè ṣe transfer kúrò nìbàdàn tó bá jẹ́ káwọn sì jọ mọ́ ẹ gbé kó ṣe transfer kúrò nìbàdàn wọ́n lọ́ka àwọn sì gbà sáwọn lẹ́nu wọ́n lọ́ka àwọn process transfer lákọ̀ọ́kọ́ kò bọ́ sí ó process ẹ̀lẹ́lẹ́kejì kò bọ́ sí àwọn tẹ́tì ẹ̀nu lé pé tó o bá ṣe transfer kúrò ńbàdàn àwọn ò lè wà níbàdàn pẹ̀lú lágbájá. wọ́n ní ọkọ̀ àwọn try ẹ̀ pẹ̀lú lọ́bì lọ́bì lọ́kòkó mọ́ ọ̀gá wọn wọ́n ní wọ́n gbé àwọn kúrò ńbàdàn. báwọn ṣe di èrò Abẹ́òkúta nù. mo á bèrè mo ní ọkọ yín gbà tó rí yín bó o ní ó ṣeun olókàn wo àwọn ni wọ́n ní kò tiẹ̀ wọ́n ní kò tiẹ̀ kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin àwọn rí ìrìn àjò ẹ̀dá kan nù kì í ṣe tó ń kó ọ̀rẹ́ o kì í ṣe tó ń ṣe fòkìfòkì kiri o kí lẹ̀ ṣe ẹ̀ gba jẹ́jẹ́. èèyàn tún wá máa ní boyfriend kó mọ gbé pamọ́ fọ̀rẹ́ rẹ̀ bí. àwọn kan dẹ̀ wà bẹ́ẹ̀ boyfriend tiẹ̀ yẹn gan-an ni wọ́n fẹ́ gbà. ìmí tiẹ̀ ní boyfriend tó tún lówó bẹ́ẹ̀ ni àmọ́ ti ti ọ̀rẹ́ yẹn gangan ló fẹ́ gbà àfi bí àfiṣe. adìẹ kì í jẹ̀fọ́ ara wọn la gbọ́ adìẹ ilé ìtọ́ bá rágbàdo nù fún yọ jẹ́. ìmọ̀ àṣàyẹ̀ sí o mo fẹ́ ṣojú òpó lẹ̀ ibi tí um, let's talk about it ẹ̀ gangan wà gangan mo fẹ́ sọ báyìí. ẹ jẹ́ ń gé àwọn nǹkan kan sẹ́yìn ibi tá àǹtí yẹn ti dàrú báyìí ni pé obìnrin tó gba tó gba ọkọ wọn. mi ò fi yọ̀ wọ́n o mọ ọlọ́run pè wọ́n sọ́dọ̀. So káyé máa lé. wọ́n ní wọ́n ní àrùn jẹjẹrẹ àrùn jẹjẹrẹ ó sì gbẹ̀mí wọn. tí o kò yé mi. wọ́n á béèrè mo níṣẹ́ lọ síbi òkú ẹ̀ wọ́n ní àwọn lọ. wọ́n nítorí pé ta bá ń jàbí kákúkọ́. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. orí ṣùgbọ́n àwọn ò mọ bí ọkọ yẹn ṣe rí nọ́mbà wọn. ayé tọ́tọ́. ó ń pe àwọn pé ẹ àwọn làwọn nífẹ̀ẹ́ láti fọmọ ẹ̀ ṣe. káwọn máa bọ̀. bàbá ń pèrò lábẹ́lẹ̀. káwọn rí unite padà. ọmọ ẹ̀ ṣe ṣó wọ́n á ní kí fẹ́ ṣe wọ́n ní kò yé àwọn ni torí pé ibi táwọn wulẹ̀ wà náà àwọn ò nífẹ̀ẹ́ nìyẹn. ayé tuntun ayé. wọ́n ní ìgbà míì sí la ọkọ àwọn yẹn máa ń sunkún sáwọn lọ́rùn pé àwọn mọ̀ páwọn làwọn fẹ́ pé o ò nífẹ̀ẹ́ àwọn kí ni èjì yín báyìí wọ́n ti lé lọ́mọ àádọ́ta ọdún. ìyókù láìfọ àwọn wọn ní àwọn fẹ́ lónú rọrùn torí wàhálà ti pọ̀ jù fáwọn. ok kí lẹ wá fẹ́ ṣe báyìí wọ́n ní ṣé àwọn máa wá lọ máa tọ́jú ọmọ mẹ́ta tọ́rẹ àwọn fi sílẹ̀ ṣáyé ò ní sọ pé àwọn làwọn pa ọ̀rẹ́ àwọn. ok ṣáwọn ò fi ọkọ ilé yìí tó ń fojoojúmọ́ sunkún sáwọn lọ́rùn àwọn fi sílẹ̀ àwọn mọ̀ lọ́kàn àwọn pé àwọn kàn fẹ́ ni àwọn ò nífẹ̀ẹ́. inú bẹ̀rẹ̀ sí à ń jẹ́ fọ́sùn. wọ́n ní kí ọlọ́run dáríjà wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá travel táwọn bá ń pe aago ẹ̀ tí ò bá tètè gbé làwọn máa ń rò lọ́kàn wọn bíi pé kó tiẹ̀ lọ káwọn máa rí mọ́. ayé táwa yíyangun ni. kí ni pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín sọ wọ́n ní ṣé mo mọ̀ pé ńgbà táwọn ti kúrò ní Ìbàdàn táwọn lọ Abẹ́òkúta pé àwọn ò àwọn ò fi bẹ́ẹ̀ bá ẹnìyẹn sọ̀rọ̀ wọ́n ní chọ́ọ̀chì gan ẹ̀kọ́ kan làwọn ń lọ torí inú àwọn kì í sábà dùn wọ́n ní ṣùgbọ́n táwọn bá múra tán táwọn bá ṣoge tán àwọn èèyàn kì í mọ̀ pé nǹkan ń bá wọn fínra bí wọ́n ṣe tọwọ́ bọ̀ rìn àjò ẹnì rèé o. mò ń bọ̀ wọ ọlọ́run kì í yá lógún ọdún àwọn ọmọ tanti náà ti dàgbà dáadáa ṣé àwọn á wá padà sọ́dọ̀ irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀. ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ o bí ọba sọrí ẹni. èmi àtẹnìkan wá jọ kọ́kọ́ sọ̀rọ̀ wọn jọ tí wọ́n sọ fún mi ẹnì yẹn wá sọ pé bóyá kán gbà á bí àgbélébù wọn wọn lè wọn lè sọ pé àwọn fẹ́ lọ fẹ́ ọkọ yẹn padà bọ́n tó bá wà lára wọn bíi ìbànújẹ́ yẹn kán mọ tó sọmọ kán sì mọ ro sọmọ ẹ jẹ́ nílé ọjà náà kí wá sójú òpó lẹ̀ kẹ́yìn náà bò wọ́n lọ́pọlọ àjọrò. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Ayefele, and EOB. Ògbólógúnlógún èèyàn pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣe káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. Ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. Kí ló dé? Torí wọ́n ti mẹ́nu bẹ̀. Ẹnu bẹ̀ freedom synergy pro ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn tó wọ́n ń gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni freedom synergy so wọ́n mọ̀ tó wọ́n sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gbẹ̀gbẹ̀ sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀. máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládùúgbò Glow Office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. make you download the Ulesson app now to get 3GB data monthly when you subscribe. Wetin you dey wait for? Oh, you no need to stress at all, at all. information. Visit www.zenithbank.com forward slash better life. Zenith Bank in your best interest. iléeṣẹ́ life plus foundation international kóde dé lórí ọ̀nà tá a gbà láti bọ́ lọ́wọ́ kò sí kò ká kò tó tó ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fira lójoojúmọ́ níbi tí wọ́n ti máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tá a lè gbà láti máa ṣe ẹja ọ̀yà ìgbín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sì ni kò yọ gbogbo ẹ̀ ń tẹ́ fẹ́ kọ́ nípa bí a ṣe ń sara lóge sílẹ̀ bá a ṣe ń ṣe ọṣẹ ọ̀dà kándù gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọmọléèwé eyin osise ijoba omoleewe àgùnbánirọ̀ ìyàwó olè tí ò fẹ́ di liability gbogbo ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì tẹ̀sí ń ta kébékébé. ẹ sì máa bọ̀ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí tí ó wáyé lọ́la lọ́fíìsì wa méjèèjì tó wà ní. ìbùkún olú house nídojúkọ bcos bá sọ̀rọ̀ ìbàdàn. àti ọ́fíìsì wa kejì tó wà ní ilé blue olùsẹ̀yà junction nídojúkọ switch hotel ring road ìbàdàn. ìdánilẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ nígbà títọ̀ sọ máa bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán. bẹ́ẹ̀ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yóò jàǹfààní ńlá gbogbo one thousand naira lówó fọ́ọ̀mù fún ìdánilẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn tó bá fẹ́ sún síwájú irú wọn kì í sún o. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three five six two two one six six. gbogbo àgbẹ̀ ìwé tí ẹ káàbọ̀ padà èmi àti àwọn tá a jọ wà nù studio ń sọ̀rọ̀ mo béèrè béèrè kan lọ́wọ́ ọmọ mi ní ẹ̀dà mo ní ṣó lè gbénu lé pẹ̀lẹ́ ní tí kò nífẹ̀ẹ́ onírọ́ wọn láwọn tiẹ̀ tẹ àwọn ò lè dé level pé a fẹ́ra wa sílé àtọ́ làtọ́ àmọ́ àmọ́ dẹ́kòríta kan tí n téèyàn ń téèyàn mọ̀ jẹ́ bá ti tán ń téèyàn mọ̀ jẹ́ kọ́mọ́ ṣàfihàn ni wọn lọ́mọ pé tiwa níyà ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ó wà bẹ́ẹ̀ nítorí ọmọ màá béèrè mu ní àwọn ọmọ yín ń kọ́ lọ́dọ̀ ẹni tẹ́ ẹ padà fẹ́ wọn ní ọmọ kan ṣoṣo làwọn bí síbẹ̀ ọmọ ọ̀hún sì ní ọmọ pẹ̀lú pèníjà ni. Hmm. wọ́n ní ṣe mo rí i pé ohun tó lè jẹ́ káwọn pokùnso wà máa wọ́n decide páwọn ò ní pokùnso. wọ́n ní gbogbo àwọn ọkùnrin táwọn ti ń bá pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàrátà pè ní John ni àwọn ọba sọ pé àwọn ti rí ìfẹ́ òtítọ́. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀. tí eléni ní ẹ eléni ní. ayé tó tán. tó ṣe bí ọ̀rẹ́ tó sì jagbà mọ́ wọn lọ́wọ́. nílá ni Tìbọ̀lá John lórin àjò yìí kọ́lọ́njọ́ mọ́jà kó sọ́wọ́ sáwọn gan mọ tí wọ́n ń ṣe ni. nílá ti máa ṣayé yìí sí. bóò ni wọ́n ṣe fi ọkùnrin tó ń fojoojúmọ́ sunkún sí wọn lọ́rùn ayẹ́pẹ́ asset gidi làǹtí yẹn tọkùnrin bá lè mọ sunkún sí lọ́rùn pé kó mọ́ fòun lẹ̀ mọ̀ pé mi ni mo mọ̀ pé mi ni mo love ẹ wo love mi. ọmọ wọn tó nípèníjà tán bá fi sílẹ̀ káàtẹ̀ pé wọ́n tiẹ̀ tún báwọn náà ṣe fẹ́ padà àbí kán máa kú fomi lò ó lọ bẹ́ẹ̀. ayé gbà jẹjẹ ilé ayé gbà wáyé. ok kí ni ìdánilójú pé tó ń bá padà sọ́dọ̀ bọ́ra John ìfẹ́ tí ààyè rẹ̀ ṣòfò tí wọ́n rẹ́ ní fíìlì vacuum n ó rí i padà tá oríṣiríṣi ìbéèrè ló wà pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ten fifty nine. hello. hello sir. hello. yes sir yes sir. ẹ ra mọ̀. ọ̀rọ̀ ilé agbára díẹ̀ o hmm. ó fara pẹ́ nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ sí mi lọ́sẹ̀ ta lò ó ah. fara pẹ́ díẹ̀ òun kàn ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ni. tó o ṣé èsì kó yọ gbọkọ ti yín náà. ẹ kò ń tiẹ̀ ṣe ọ̀rọ̀ ọlọ́kọ dé màá ṣàlàyé ṣùgbọ́n ẹ jẹ́ ń tiẹ̀ kọ́kọ́ àtúwá ìgbà tí yẹn náà. nǹkan tí màá sọ fún ẹ pé sẹ́ni ibi tó ń wà yẹn kó rọra máa mánèjì ẹ̀ lọ bẹ́ẹ̀. Hmm. ayé òun pẹ́ sọ̀yàn lẹ́nu. Hmm. tó bá padà sí ọ̀dọ̀ bọ̀dà John gẹ́gẹ́ bí ẹ hmm. ṣe sọ àwọn tó bá mọ ìtàn wọn láti ilẹ̀ tọ́mọ̀ arábìnrin yẹn gba ọkọ wọn ni wọ́n lè ní bóyá òun ló ṣoògùn sí kókó. tó fi gbẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n lè láwọn náà ṣoògùn. torí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé kánsà ló pa ntí wọ́n fi bo ni kì í ṣe ntí wọ́n tú síta. bọ̀gọ́ ń ṣe gbogbo èèyàn náà máa lè sọ yẹn fún sà. Hmm, ẹ ṣeun. eléyìí tí mo ló ṣẹlẹ̀ sí mi ibi hmm. iṣẹ́ mi ló ti ṣẹlẹ̀ sá hmm. owó oṣù àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà pé mo ṣiṣẹ́ oṣù ẹni tá a jọ ń ṣiṣẹ́ tó jóbìnrin òun ló jì nínú pọ́ọ̀sì mi ní mọ́ndì ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. ṣé pọ́ọ̀sì aláwọlẹ̀ yìí náà ń lò ní sọ́la núlẹ̀ ni. Hmm, kò kúkú lanúlẹ̀ ẹ̀bọ́ ẹ̀mọ̀ sà èmi àti ẹnìkan lóbìnrin àjọ ń ṣe bù ní ẹni tí mo ti trust mi ìfọkàntún pé lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. àwọn ò gba sálárì àwọn ò gba sálárì tiwọn. ó fi dájọ́ ni ó fi dájọ́ ni ó pa mí lára o toró hmm. dùn mí gan bọ̀ hmm. ọ̀gá mi ni kí n má sọ anything owó tí ò tó mi ná tẹ́lẹ̀ but hmm. mo fi lé ọlọ́run lọ́wọ́ ẹlẹ́dàá yóò di fún yín àkókò jọ ń relate but mi ò hmm. jẹ́ kó mọ̀ pé bóyá mo fura anything so ilé ayé òjẹ̀ torí ẹ̀ parẹ́ sá. ọlọ́run ṣe hmm, ayé tọ́tọ́ ayé màlẹ́ ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé màlẹ́. àwa fúnra wa là ń ṣera wa àwa fúnra wa là ń gbógun tira wa hello. hello. hello. hello ẹ kúrò lẹ́ o. ẹ ra sà. adédèjì adéwálé ló sọ̀rọ̀ láti oríta àṣálẹ̀. Hmm. nípa nǹkan tí ẹ sọ nírọ̀lẹ́ yìí ó lágbára díẹ̀. Hmm. ṣùgbọ́n ìmọ̀ràn tí màá gba àǹtí yẹn ni pé ó gbà gẹ́gẹ́ bí àgbélébù. àgbélébù tiẹ̀ láyé. àgbélébù tiẹ̀ láyé nìyẹn tí ọlọ́run ti ló máa ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ sí yẹn tó bá padà lọ sọ́dọ̀ broda John hmm. Hmm. omi ti là hmm. ìfẹ́ yẹn ò kò kò lè dàbí mọ́ kò lè dàbí mọ́ aya tó wá sọ lẹ́nu eh. aya tó wá sọ lẹ́nu ẹ̀ eh, ṣètọ́lọ́ ti sọ pé ó máa ṣẹlẹ̀ nírìn àjò ayé ẹ̀ olú ti ṣẹlẹ̀ yẹn pàápàá ẹ̀dá kan ò gbọ́n ọlọ́run ló gbọ́n òun pàápàá ò súnmọ́ ọlọ́run tó dáadáa látilẹ̀. látilẹ̀ bẹ́ẹ̀ ni láti ilẹ̀ hmm. hmm. gbogbo ìrìn àjò ayé ó ṣe hmm. pàdé ìrànlọ́wọ́ ó ṣe pàdé ẹni tí ó yẹ kó máa pe ọ̀rẹ́ ẹ̀ gan tó fi ń kó yẹ kó máa fi àdúrà tì lẹ́yìn. ọlọ́run akọ́ wa mọ̀ ń ṣe láyé. wọ́n á ní ká máa gbàdúrà kan pé ibi tá a ti máa ra aṣọ ibi tá a ti máa ra aṣọ kọ́lọ̀njọ́ kó máa ṣọ́ wa wọ́n á béèrè pé ń bo gan rẹ̀ láti mara aṣọ tó o bá lo wà kíẹ́fù títí tí tó tún fi wà kíálẹ̀ sí òní mọ̀ o ò sì lè gbọ́n tẹ́ni tó ń ṣọ̀wọ́ bẹ́ẹ̀ ni ìkọlọ́hún ṣá kó máa ṣààbò lórí wa kó ṣààbò lórí àwọn ọmọ wa. ibi ọ̀rẹ́ bá wọn déèrè o hello. ẹ kalẹ sá. ẹ ra sá. ẹ kúrọ̀lẹ́. ẹ ra sá. ẹ kú ṣéènì. Ah, ọlọ́run ló ń bá wa ṣe. yẹri ohun tí èmi lè sọ nípa ti sùn táyẹn ni wípé wọ́n wọ́n farada wọ́n wà yẹn. kó dúró síbẹ̀. kó dúró síbẹ̀ hmm. orúkọ mi ni pásítọ̀ tí mo tó ìgbéró fún láti. ẹ ṣeun pásítọ̀ ẹ ṣeun sà. yẹri wọ́n dúró síbẹ̀ torí pé ọkùnrin yẹn yóò bá gbàgbọ́ wípé imí àbí kíníkà kíkiri lórí. bẹ́ẹ̀ni létí àwọn gbẹ̀gìrì bójú bá kúrò mbẹ ọkàn ò ní kúrò mbẹ. ọkàn ò ní kúrò mbẹ so wọn ò lè gbogbo ara nífẹ̀ẹ́ ọkùnrin yẹn mọ́ kò sí fún nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn. Hmm. ṣé nígbà tí ò ní rí pé àwọn fúnra wọn ti kó okùn. láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni sà bí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn bí ọkọ bí ọkọ bá kú ọkọ náà ni máa ń pè é máa ń padà hmm. fẹ́. so hmm. àwọn ẹgbẹ́ yẹn kí padà fẹ́ ti wá sọ́dọ̀ wọn nígbà tí máa yẹn lọ bẹ́ẹ̀ni wọ́n ti fi wọ́n ti fi àwọn yẹn wọ́n ti wọ́n ti. wọ́n ti fi wọ́n tàfàlà dànù. so now wọ́n wá padà fẹ́ni tí wọ́n ò wá fẹ́ràn hmm. wọ́n yà tètè develop ìfẹ́ yẹn ní báyìí. kí wọ́n wà ní kíákíá. wọ́n hmm. wá ìfẹ́ yẹn ni wọ́n bá padà sọ́dọ̀ ẹni tó ń ẹni yẹn wọn ò ní pàpà láìkí ara wọn nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn sì wà ń bẹ̀ o lè kú òun bẹ̀ títí láéláé. Hmm. ẹ ṣeun ẹ ṣeun pásítọ̀ mo appreciate yín. hello. sá. yes sir. ojú ẹ má bínú ojú òpó tẹ gbà wọlé yẹn ni o kò tú gburu ya. hello. hello sir. hello sir. orúkọ mi ni iléeṣẹ́ àjẹndínlọ́wọ́ tí mo ń yí mo ń gbọ́ yín sà ìmọ̀ràn tí mi ní fún ẹ̀ ni wípé tí wọ́n bá padà lọ sọ́dọ̀ bọ̀dà John yẹn mm. wọ́n bá fẹ́ ni yẹn lẹ̀ mm. ó pọ́sibú kí máa yẹn para ẹ̀ o. ìyẹn ọkọ tí wọ́n fi sílẹ̀ àbí. ọkàn tó ń fẹ́ yẹn tó bá padà lọ sọ́dọ̀ Mr John yẹn tó bá fi ọkọ tó ń fẹ́ yẹn lẹ̀ hmm. ó pọ́sibú kí máa yẹn para ẹ̀ ọlọ́run dẹ̀ ti lè kẹsẹ̀ yẹn sí wọn lọ́rùn. Hmm. Hmm. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣeun mo ti gbìyànjú tèmi. Hmm. kì í ṣe pé bóyá àwọn náà ń ra wọ́n ra wọ́n ra wọn o hmm. lọ́hùn-ún ṣoore fún wọn o níwọ̀nba téèyàn fi lè máa jẹ́ èèyàn àmọ́ n tó ṣẹlẹ̀ sí wọn yìí náà lágbára lọ́rọ̀ ti ìrìn àjò ìgbéyàwó wọn ní ìdùnnú ìdùnnú ẹyọ kan ṣoṣo ẹnìkan sì wá ó sì tọwọ́ bọ̀ ìrìn àjò wọn. lọ́njọ́ kó máa ṣọ́ wa ò tó rà àmàrà ṣọ́ o àwọn kan sì wà tí wọ́n bá pàdé ọkùnrin lẹ́nìí báyìí ẹni tí ọmọ wù wọ́n àti kọ́ sọ fún lọ́rẹ́ wọn wọ́n mọ̀ gbọ́n ní gist wà gist wà. bí o bá sọrí ẹni. the fat kò ń sọ tiẹ̀ fún ẹ kò ní kó sọ gbogbo ọ̀rẹ́ fún yẹn o mò ń sọ o. dá o ẹ ti ń bínú ẹ má bínú o lọ́mọdé alfa ìròyìn dé tó bá ròyìn dé ìgan kọjá abẹ ta lọ bájà tó fa jíǹsì ya ń tọ́ mọ̀ burú ó bó ṣe rà rèé tó pọ́tẹ́bù já lọ. ìṣọlá dúró mi lórúkọ mi yẹn ti pọ́tẹ́bù ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́tọ̀. abẹ́ àbò olódùmarè mo fi yín pamọ́ sí àbò ẹnìkan ló nípọn tó jorin lọ koríko rọ̀ ìtànà padà wàá rẹ̀ dànù ọ̀rọ̀ Ọlọ́run dúró láéláé mọ̀ fàdúrà ràn wá lọ́wọ́ o ẹ ṣe gan tẹ̀ ń gbọ́ wa ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi ìrọ̀lẹ́ Thursday mi àtìyàn tún wà lórí ètò míì lórí ìkànnì yìí ìbùkún rájí lórí Facebook Vincent ọmọmìnira ẹ̀dà lórí kọ́ńsò adéọmọdé ńlẹ́ ńlẹ́ ńlẹ́.